أرجونا الله سبحانه وتعالى أطول ذلك الإخوان إلى محمد صلى الله عليه وسلم أطول عليكم كرام الله الكرام عليكم ولي أبي الإسلام كرام الله الكرام أنت الله الله تعالى أتي مباركي أبا إلى النبي صلى الله عليه وسلم أرجو الله الكرام أنت أكا الإخوان كمان إنه أكيد بابا إن يرى النبي صلى الله عليه وسلم àti àlùwà níbi láàárọ̀ láti ká wọ́n ṣe ara wa láǹfààní nípa àwọn ìtàkùrọ̀ ti pàtàkì nínú àlámọ̀lẹ́ ìtẹ̀sìn wa àti òkú àtẹ̀gbọ́n àtẹ̀lámà àlékún wà á kúrò báyìí wọ́n wà káàkiri. Àwọn ẹ̀mí ń dára lásìkò pípé àkùrọ̀ àti àkàtà ìpìlẹ̀ ńlá kọ̀ wá. Ìrọ̀lẹ́ bí àwọn àkàwà bíi wọ́n ṣàlàyé pé kí ni kàtí lábàá ọ̀rẹ́ náà sọ sọ àwọn sọ èlò rẹ̀ àbí wọ́n ti sọ yorùbá rẹ̀ àwọn ní wà ní tó lọ́wọ́ ọ̀tá wà àti ìṣẹ̀lẹ̀ tó wọ́n nípa ní àwọn tá a ní wíwí tó fi gbé fún àwọn sọ̀tà ní wọ́n àyà ẹni àti àlejò ọ̀rọ̀ àlejò wọ̀ sọ̀rọ̀ ìdáná. أمرني منهم أحباب الله سبحانه وتعالى حقا وصدقا أمرني أن كان كثير مثلا الله على أكلا كان صلى الله عليه وسلم في كتاب الوضوء أقرأ يسمى ولا كتاب كتاب الله عليه وسلم أكلا صلى الله عليه وسلم وذلك يعتمد في الأنفي وصفاته àjùmọ̀ pé nǹkan tó yẹ kí ni ọ̀rọ̀ tó ń bá ìkó máa gbìyànjú láti rí pé ń bẹ inú ọ̀kan rẹ̀ kọ́dà tó jẹ́ fún náà ló lè ké inú ọ̀kan rẹ̀. sọ nítorí pé ìfẹ́ ẹ̀yin ká nífẹ̀ yìí ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn ìfẹ́ ni ó máa darí yàn lọ́dọ̀ ìsìn nǹkan tó náà wà lọ́dọ̀ ìjọba pàdé láti láti ṣe káàtó ni ó máa pàdé láti lábá ní ẹ̀gbọ́dọ̀ ẹ̀wárí àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ nǹkan oríṣiríṣi ẹlòmíà nífẹ̀ẹ́ ìyàwó ẹlòmíà nífẹ̀ẹ́ ọmọ ẹlòmíà nífẹ̀ẹ́ ayé ẹlòmíà nífẹ̀ẹ́ àwọn nǹkan oríṣiríṣi fúnra ẹ̀mí nífẹ̀ẹ́ àbá rẹ̀ ẹ̀ so àwọn ẹlòmíà nífẹ̀ẹ́ àwọn ìtẹ̀kùn ọjọ́ tuntun sọ̀rọ̀ wà ní sọ́lá wa sọ nínú àlùkò láàrin tó wà nínú náà ní ẹ̀yẹ tẹ́sí min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah. ọlọ́run bá ti sọ́lá ní bẹ́ẹ̀ ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mú nǹkan míì tó kéré sọ́lọ̀ ìdúnilẹ̀ àwọn nǹkan míì tó sọ́lọ̀ tòkòtò tó kéré dé pẹ̀lú ọlọ́run nípa ìwà ju ọlọ́run lọ wọ́n wà mú àwọn nǹkan tó kéré tí ọlọ́run ọba rẹ̀ tí ọlá wọ́n wà mú wọn ní àǹdáàdá ìdúnilẹ̀ wọ́n mú wọn ní jámù onídù òun náà ní àǹdáàdá wọ́n mú wọn ní ogún wọ́n mú wọn ní kejì ọlọ́run ọba rẹ̀ tí ọlá wọ́n mú wọn wọ́n wà nífẹ̀ẹ́ àwọn nǹkan tá à ń sọ yìí gẹ́gẹ́ bí wọ́n ti nífẹ̀ẹ́ ọwọ́ àwọn àìsàn ọ̀la ìfẹ́ wọn ìfẹ́ tí wọ́n ní bá àwọn kan yóò ti dídí pẹ̀lú kíni pẹ̀lú pé ọlọ́run bá ọlọ́run bá àìsàn ni wọ́n lẹ̀bi iná àmàlú àṣàbí fún balùwìlà ẹ yí àwọn tó bá jẹ́ mọ̀ ní òdodo ọlọ́run bá àìsàn ọ̀la tó àwọn náà máa jẹ́ àwọn náà máa jẹ́ ẹni tí ìfẹ́ wọn ìpè ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo nínú àwọn criteria tí a mọ wákàtí lára rẹ̀ òun náà ní kókó jẹ́ àṣàjọ tó balẹ̀ là kó jẹ́ pé ìfẹ́ rẹ̀ ẹ́ ìfẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ju gbogbo ìfẹ́kìfẹ́ lọ nínú ọkàn rẹ̀ ẹ wá ní kí ọlọ́ọ̀bà àdìsọ́lá yìí àdìsọ́ àmì sallallahu alaihi wasallam yìí téèyàn bá ti ní ẹ ó túmọ̀ ìgbé kí ni ó túmọ̀ gbogbo nǹkan ní ọ̀rọ̀ nìyà ẹ òun náà ni ó gbìyànjú sí ṣé ó ti kí ni ṣé ó ti dé náà àdìsọ́ náà tó wá òun náà ní wọn ní ẹjọ́ tó bọ́lọ́ ọba àdìgbẹ́ láti bá mi jẹ́ kí èèyàn jọ́ ti fún un. nínú hadith anabi sallallahu alayhi wa sallam lábáwá kan al-arabi lábáwá kó ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó wá ní ilé anabi sallallahu alayhi wa sallam ó wá ní mata sáà ó fi anabi sallallahu alayhi wa sallam ó nígbà wo ni ní kí kí ló padà máa ń jẹ́ àlùkìyàmà tó fi ń béèrè pé ìjọ wo ni yóò gbé paul àwọn àgbà ní sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sọ́là ń pé fúbùláhì wọ̀rọ̀ tó lè yí ó ní tí mo padà máa bá àlùkìyàmà náà ní pé ìfẹ́ ọlọ́run àti pé àmì sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sọ́là ẹ̀wọ̀n sọ̀rọ̀ ó sọ máa ń gbogbo nǹkan tí ó ṣe kí ni gbogbo nǹkan tí ó máa jẹ́ ẹ̀sìn gbogbo ẹ̀ lábẹ́ ìfẹ́ ló wà ní ìbánikẹ́ ọlọ́run kò ní kí ọ̀ nítorí pé ọlọ́run sì ràn tó bá àwọn ẹbí yẹn bá nífẹ̀ẹ́ gbogbo sẹ́ni ẹ bá ń wá ẹ̀yìn kọ́lá bí nǹkan wọn ò kò ju kò wúlò á máa rí pé ah, àhà ìtiwá ni ìtiwá ni látara kí ni látara fẹ́ bí a ní sí nǹkan yẹn. so anẹ́sọ̀lá wa lọ́sọ̀ làwọn wá fún mi sí anẹ́sọ̀lá wa lọ́sọ̀ làwọn wá ní àǹtà máa mọ́ ní àhàbà àǹtà máa mọ́ ní àhàbà àlẹ́ tó bá ti wá níbẹ̀ o ìwọ àtàwọn àtẹnudó fẹ́ràn ẹ̀ jọ wà papọ̀ ni ìtumọ̀ ẹ̀ náà ni pé ìwà pẹ̀lú ọlọ́run yóò mọ̀ pẹ̀lú ẹni tó bá fẹ́ràn àti ẹni tó bá fẹ́ràn ọlọ́run ìdúró ẹ̀ka ni pé ẹni tó bá fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam wọn ó jọ wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ní kí dáhìn ní àyè láì sùhánù ọ̀tà àlá ẹ̀mọ̀ ìyára nílé ìdíyàrá ọlọ́wọ́ àlejò alábàájọ́ ìjà ìyára wọn ó jọ wà ní pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. إن أردت واجب ما تقول يحيى بن أبي كثير رحمه الله wọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa tó ní pẹ̀lú ìfẹ́ ọlọ́run bá àdìsọ́lá àti ìfẹ́ àdìsọ́lá wà lọ́sọ̀lá ó ní nàbọ́nìyà ó ní àwòye títí ọ̀làmùnẹ́sì ṣe àn yẹ̀tàlágbà bùkí hin mùtàlàdìbò àbọ̀là ní ṣọ́bì láàyè ẹ̀ àfihàn. wọ́n ní káàkiri àwa ní tí máa gbádùn tó ń gbádùn ẹ̀ ẹ̀ yá gbádùn mo máa ẹ̀jọ́ ìkíní yìí o àwa rẹ̀ kíní tàbí máa dùn máyà téèyàn máa gbádùn téèyàn máa ẹ̀jọ́ ì àgbọ̀rá lè nà óbì láàyè wọ̀tẹ́lẹ̀ bá mọ̀ bọ́ọ̀tì àárín kankan tó lọ́lá ju ìfẹ́ ọlọ́run bá àdìsọ́lá àti máa wà lọ́wọ́ lọ. èyí tí ó máa téèyàn máa gbádùn láyé wọn ní kó kálukú wa máa dìsáàbù ìdí máa dùn máa jù láyé eréṣiríṣi nǹkan ni. ó lè jẹ́ pé ní kọ́lá ìwé ìgbà tó jẹ́ pé ẹ̀sẹ̀ ni ẹ̀sẹ̀ ni nǹkan tí mọ̀ lóun gbẹ́ni tí mọ̀ lóun gbádùn tó máa rí ìjú ìfọkànbalẹ̀ ọkàn níbẹ̀ sòkò wá sí nǹkan tí yẹn máa gbádùn tó jẹ́ pé ni tó ní ọlá ju kí ni lọ tó ní ọlá tó wá tó ìfẹ́ ọlọ́run ọba àdìsí ọlá tí yẹn bá ní ìfẹ́ ọlọ́run ọba àdìsí ọlá hmm, tí yẹn ti dẹ́gẹ́ tí yẹn ti rí ọlọ́run ọba àdìsí ọlá ó ju gbogbo nǹkan nǹkan míì tí yẹn bá máa dẹ́gẹ́ tí yẹn bá máa sọ pé èèyàn àbámọ́ àwọn ẹni rẹ nínú àwọn àkọọ̀rẹ́ ṣòwò tí wọ́n ti kọjá lọ ó ní wàláhì màá sọ bàtì dúnìyà ilà bí màá àbàtì yìí wọ̀tọ̀ àti ó lóun búra pẹ̀lú ọlọ́wọ́ bá àríkíọ́lá ó ní ayé ò lè dùn kò sí ti máyé dùn ilà bí tọ́ àbí màá àbàtì yìí àbí pẹ̀lú ìfẹ́ ọlọ́run ìfẹ́ náà ni ó máa mú ayé dùn máyà wọ̀tọ̀ àti yìí àti títẹ̀lé ti ọlọ́wọ́ bá àríkíọ́lá wọ́n wá ní wàlà ìjẹ́nà tó ìlà àbẹ̀rẹ̀ òyà sì yí wọ́n mú ṣàhàdà sí bẹ́ẹ̀ ni kò sí tí ó máa ń jẹ náà dùn tó ju kéèyàn tó kéde kéèyàn orí ọlọ́wọ́ bá lè jọlá kéèyàn tó ju orí ọlọ́wọ́ láyè òun náà yóò tó kéde òun yóò máa ń jẹ náà dùn. ọ̀rọ̀ tó ń sọ yìí nìsín ọ̀rọ̀ tó ní ẹ̀rí láti náà àti tàbí sọ̀rọ̀ ọ̀rọ̀ sálà pé lẹ́gbà aláwọ̀ bíi jẹ́ nìkan tó ń bẹ o ẹ ìdẹ́ra kan tó ń bẹ o ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́wọ́ àti gàgà ẹ wọ́n wà lórí ọmọ àlùjẹ́ náà wà lórí ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lá tó wọn wá kò wá sí ìgbádùn kan tí wọ́n ti gbádùn àlùjẹ́ náà bó ṣe tóun tí ó tó kíni tí ó tó ìgbádùn tí wọ́n mọ̀ sí látara pé kíni látara pé wọ́n rí ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lá so náà ló fà tó fi jẹ́ pé àbí ìfi ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lá ti àti sallallahu alaihi wasallam bó ti òun náà ní alẹ́ mi máa tọrọ nínú ní gbogbo gbà àníyà máa sọ pé alùpùpù àhúbàtà wàhúbà máa ń yọ̀ṣẹ̀ bọ̀ wàhúbà amàdín yọ̀kọ̀rọ̀ ní ìlà ṣòfè ọ̀rọ̀ sáà ní sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ àmọ́ bí ìlọ́dọ̀ ọlọ́run alùpùpù àhúbà rí ọlọ́run èyí ń tọrọ lọ́dọ̀ rẹ èyí ń tọrọ fẹ́ rẹ jésù máa nífẹ̀ẹ́ rẹ wàhúbà máa yọ̀ṣẹ̀ bọ̀ kó o ti dé máa nífẹ̀ẹ́ àwọn wọ́n bá amàlẹ́ yòkọ̀rẹ́bùnì ìlà òkè ní ti ń sọ lọ́dọ̀ rẹ pé kó o jẹ́ kí n máa nífẹ̀ẹ́ iṣẹ́ tí ó máa ṣe kíni tí ó máa sún mi má ìfẹ́ rẹ àdúrà ńlá tó yẹ kí mùsùlùmí máa sọ ní gbogbo wa ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìkan ẹ wọn ò nífẹ̀ẹ́ ọlọ́run tó lágbára pé wọn ò nífẹ̀ẹ́ ọlọ́run wọn wá nífẹ̀ẹ́ àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ọlọ́run ẹ

ọ̀kan náà àwọn ìtiwájú náà ti kọjá tí orúkọ rẹ̀ jẹ́ sọ̀wù orúkọ rẹ̀ jẹ́ sọ̀wù ẹnì kan bá sọ̀wù ti jẹ́ sọ̀wù ní áwùsì ni ó ní sọ àsọ́ọ̀lẹ̀ fún mi mo fẹ́ kó sínú mo fẹ́ kó sọ àsọ́ọ̀lẹ̀ fún mi pé àní ọ̀rọ̀ kan tó jẹ́ pé kí ni ó sọ fún mi nínú wa lórí gbèsè ayé mi tí ó sì wúlò fún mi tó ọ wá ní òsíkà àǹtòṣe bàbáhà ó bá ń hàkà láyé fún àṣẹ ó ní àhàkà ilé ìkànnì ó ní àsọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ ó sọ fún ọ òun náà ni kó máa nífẹ̀ẹ́ ọlọ́run ọba àlejòọ́lá ṣùgbọ́n ní ìfẹ́sàn tó jẹ́ pé hátà láyẹ̀kúnà lẹ́yìn òun àhábà ilẹ̀ ìfẹ́ mìíràn títí tí ó fi débi pé kò ní sí nǹkan kan míì tí ó fẹ́ràn jọ lọ́rọ̀ fẹ́ràn ọlọ́run débi pé ò ní ní nǹkan kan míì tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ju ọlọ́run ọba àlejòọ́lá lọ nínú ẹ̀mí rẹ̀ gbogbo àwọn ìta yìí sì àwọn tó ní ẹ wá rí ìṣe ànábì sallallahu alaihi wasallam náà nínú nǹkan tó jẹ́ pé òun náà ní tó tóbi ní ìpìlẹ̀ ní nínú ẹ̀sìn wa tó jẹ́ pé téèyàn bá ní ìṣe ànábì sallallahu alaihi wasallam kò ní jẹ́ mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí láì ní ànábì sallallahu alaihi wasallam tó pé tó bá ti ní jẹ́ ànábì ò ní nífẹ̀ẹ́ tá ànábì wa èèyàn ní nífẹ̀ẹ́ tá ànábì sallallahu alaihi wasallam wa èèyàn ní nífẹ̀ẹ́ ẹ̀sìn Umar bin al-Khattab radiyallahu anhu ó sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní mo nífẹ̀ẹ́ ìlànà ìfọ̀lá wà lọ sálàmù ju gbogbo nǹkan lọ àyàfi ẹ̀mí mi ẹ̀ àyàfi ẹ̀mí mi àná ìfọ̀lá wà lọ sálàmù wà sọ fún mọ́rù pé ara o àtàtà àkóná àhábà ilé ìka ní nọ́ọ̀tì kótó ni kó o nífẹ̀ẹ́ mi ànábì àfi kó jẹ́ pé o nífẹ̀ẹ́ mi jẹ̀mí ara rẹ̀ gan lọ ó má wá dúró báyìí ọba tó bá ní sọ ọba tó tó bá ní sọ ọwọ́ di kílẹ̀ afáàní wípé sọ ní sinwó mo ti wá ní ìfẹ́ ìdí àlẹ́ sallallahu alaihi wasallam ju ẹ̀mí ara mi lọ àlẹ́ wa ní al'an ya Umar tó ẹ̀hẹ́n o ti wá débi tá a sọ̀rọ̀ ìrẹ̀ Umar tó eléyìí náà túmọ̀ pé kí ni ó túmọ̀ pé ìfẹ́ àlẹ́ sallallahu alaihi wasallam ẹ̀ ń kankan tó ti bàtà fún mẹ́tì àlẹ́ ní láyé mi àhàdókùn wàwàládìhí wàlúùnáàtì àdùmáyé. ànábì ní títí tí yóò fi jẹ́ pé èmi ànábì ló nífẹ̀ẹ́ sí jù mi wàlúùdìhí ju àwọn òbí tó bí lọ wàwàládìhí àtàwọn tó náà bí lọ wàlúùnáàtì àdùmáyé àti òfin ìpárápátá túmọ̀ pé kí ni ìpè àti ìdí ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá náà kìí ṣe iṣẹ́ ẹ̀rọ fẹ́ iṣẹ́ ẹ̀rọ túláàsì túláàsì nìyẹn kò lè níbi ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ní ìwà ti ní ìfẹ́ àdéhùn sọ̀rọ̀ láwàá lóò sọ̀rọ̀ láwọn irú ẹni bẹ́ẹ̀ ò sí kí ni irú ẹni bẹ́ẹ̀ ò sí islam. ṣe ìgbẹ́ láti wá mọ̀ pé àti nǹkan méjì ta ní kásọ̀ nípa àtẹ́rẹ̀ yìí ẹ̀ nǹkan tó wúwo gan ni nǹkan tó jẹ́ pé ó gba pé kí á mọ ọ̀nà wo lágbà láti mọ̀ pé yẹn fẹ́ràn ọlọ́run. nítorí pé látara bí ti ọlọ́run ọba àlejò ọlá àdìgbà àmì sọ̀rọ̀ láwàá lóò àwọn nǹkan míì tí ò sí nínú téèyàn fi ń fẹ́ràn ọlọ́run lójú ti ọlọ́run àwọn nǹkan míì ń bẹ tó jẹ́ pé nǹkan tí ò sí nínú téèyàn fi ń fẹ́ràn ànábì wọ́n ní tí ànábì nínú àwọn ti nǹkan báyìí tó tó jẹ́ pé ìdí ò máa jẹ́ pé ọlọ́run àbí tí ó máa jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run àtànábì náà ni wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nínú àwọn hadith àti nínú ọ̀kan àti àlè kírètì ọ̀nà kan táwọn ọmọ kan bí ọ̀nà yìí ó yìí fi ń fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam so ìtẹ̀yìn bá ṣe eléyìí yóò padà wá sí kí ni yóò tó ọ̀nà mẹ́yìn lọ́wọ́ yóò tó ọ̀nà kí n gbá dáadáa lè kalẹ̀ ní ẹ̀sìn nísìn kó wá ní kíní kan ọlọ́run ló fẹ́ràn débẹ̀ kí n gbá dáadáa kalẹ̀ ní ẹ̀sìn nísìn kó wá ní ànábì sallallahu alaihi wasallam òun náà lọ́wọ́ kíní òun ló fi so eléyìí nísìn yóò di kíní yóò tún ìbálẹ́jọ́ fún un tó bá ti kí ọ̀gbìn sọ ní àlùfáà tó jẹ́ pé gbogbo tó bá nífẹ̀ẹ́ ẹ̀ kó kíni kó wádìí nípa ọ̀nà tí èèyàn máa gbà kíni tí o fi nífẹ̀ẹ́ ọlọ́run tí o fi nífẹ̀ẹ́ àmì sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá. ẹ rí i ọlọ́ọ̀bà àlejòọlá ó ti jẹ́rìí àwa ó ti jẹ́rìí àwa mùmìnì ọlọ́ọ̀bà àlejòọlá sọ pé àwa mùmìnì o àṣáájú ó balẹ̀ là àwọn mùmìnì ní máa ń àwọn ìfẹ́ tábà wá wo láti inú Al-Qur'an àti láti inú sunna Ànábì sallallahu alaihi wasallam àti láti inú àwọn àgbọ̀ yìí ti ń bẹ nínú àwọn méjèèjì á rí i pé àwọn àpẹẹrẹ kan bẹ tó jẹ́ pé àwọn àpẹẹrẹ yìí yóò máa jẹ́ ìtọ́ka sí ká máa fi gbá ẹni tó fẹ́ràn ọlọ́run á máa rí àwọn àpẹẹrẹ báyìí lára rẹ̀ ẹni tó fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam á máa rí àwọn àpẹẹrẹ báyìí lára rẹ̀ sùtì mọ̀ wá jẹ́ pé àwọn tó bá wá ń sọ fún àwọn fẹ́ràn ọlọ́run sọ́nà fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam káà wá rí àwọn àpẹẹrẹ yìí lára rẹ̀ a máa rí i pé ìfẹ́ tí wọ́n ń sọ yẹn ó dájú pé wọn ò tẹ́kẹ́ ni wọn ò gbọ́ ìfẹ́ yẹn ò gbọ́ yìí so iná ló fi pàtàkì fún wa kí ká mọ̀ so látara bẹ́ẹ̀ ẹlòmíì bó ti máa ṣe nǹkan nílọ tí ó máa kà á fún ọlọ́run ní wọ́n ti gbélé lọ́wọ́ náà nù bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ wọ́n tó ti bá tí wọ́n ṣe nù bẹ́ẹ̀ wọ́n ti bí iná nù bẹ́ẹ̀ iná jẹ bí wa ní yóò sì ní fi náà ni so sẹ́yìn bá ti wá máa kí ni fi tó jẹ́ òrìjìnà òun ni yóò máa wá sí kí òun ni yóò máa wá gbìyànjú òun ni yóò máa wá lè pàbá àti ìyọ́nà ọlọ́run bá àdékíọ́lá nǹkan kan ní tó jẹ́ pé kíni tó jẹ́ pé kò sé mà ní ni ó sì rọrùn láti ní. ṣẹ̀fẹ̀ nǹkan mìíràn bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sé mà ní àmọ́ kò rọrùn láti ní ẹ wá sí wàhálà fá ìdí. ìfẹ́ ọlọ́run bá àdékíọ́lá kò sé mà ní ó lè ṣe láì ní ìfẹ́ ọlọ́run àti ìyọ́nà ẹnu mi ta yẹn. sò gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó tún wá rọ ọlọ́run wá sí rọrùn kìí túláàsì ní kárí àti yọ́mọ èèyàn túláàsì kọ́ ó tún wá sòwò ní ẹ̀rí wa èèyàn àti ìfẹ́ èèyàn ṣá kéèyàn onídẹ̀ẹ́mi kéèyàn onídẹ̀ẹ́mi ẹ̀ kéèyàn yọ́nu sí mi nǹkan kan tó jẹ́ pé àbùkátà sí nínú káàtì wa tẹ̀rí pé òjò wa wúrò tóun ó fún wa gan láti láti òun wá làwọn yìí mọ̀ wá láti rí òun òun làwọn òdodo ọ̀rọ̀ ọlọ́run yóò ti ra lé kíni yóò ti ra ọmọ ìyẹn lọ́wọ́ gbà. wọn lọ́wọ́ tó báyìí pé ọlọ́run ní ọlọ́run báyìí ọlọ́run báyìí wọ́n wá débi tó ti ṣe wá àti wọ́n wá dá àwọn tó jòkó yìí tá a bá so lé ìdíje báyìí ẹ̀ ń sọ pé ẹlòmí lè ni má ẹ̀ inú ẹlòmí ò bàjẹ́ bá bàbá olówó yìí ti ń sponsor wa yìí ó lè ní ẹ̀ ó lè ní kò sí sponsor wa ó gbàgbé kó wà á gbé papọ̀ àmì tí ń fún mi lóṣooṣù ó lè má kún mi má lọ́wọ́ ni tọ́lọ́ ọba àlejò ọlá so láti ṣeré gíní láti so irú eléyìí ní látara bẹ́ẹ̀ yẹ̀kúrú àlọ́lá yìí bẹ̀rẹ̀ ìhà yóò máa sọ nǹkan nípa ọlọ́run ní ìjọ ìṣòdodo so látara délé yìí ó wáyé kí ẹ gbìyànjú láti gíní nǹkan tó rọrùn láti lépa bá tó sì ṣe gíní tó sì ṣètú láì ṣètú lẹ́ẹ̀ká máa lé ìkànnì àwọn sálà ó ní òun gbìyànjú láti pé gíní láti pé kó wọn bí ọkàn wọn kó níbi gíní kó níbi ìyọ́nú àwọn èèyàn ó lóun sì ní fọkàbalẹ̀ èyí ń ní fọkàbalẹ̀ torí pé ó mọ̀ sí tó tọ́ ni nítorí tọ́lù wọ́n máa ti lọ wọ́n bú ọ lérí ẹ o wọ́n yàn ọ lérí ẹ o nítorí tọ́lù wọ́n ti wà tọ́lọ́ ọlọ́run ló fèsì ó ní wo ariwo ọjà àwọn dáhùn yẹn wílẹ̀ gbẹ̀gbẹ́ láti tọ́lọ̀ wọ́n ní ìdílé ṣe ni òkú ní bá mi dónú kárẹ́ mi ẹ̀ wọ́n ká lóko ní ó dáa dónú kárẹ́ rẹ̀ tọ́lù jẹ́ òbí làlùkì àmọ̀ tó bá fẹsẹ̀ mi dúró ẹ̀sẹ̀ méjì tó wájú ọlọ́run bá lè jọlá ó ní dúró lẹ́sẹ̀ mi kò dìfẹ́ǹdì mi tòwáyé tó ti wá máa sọ pé ìgbà tí nìkan ní kí n ṣe kí n fi dín ó dá mi lójú lẹ̀ pé tọ́lọ́ ní ká ṣe ni ìwà fi lẹ̀ sórí tiẹ̀. so irú àwọn ìjọba yìí nínú àwọn nǹkan tí ó ti padà nípa ìyọ́nà ọlọ́run ọba àti ọba àwọn àpẹẹrẹ mu láti àwọn àpẹẹrẹ tí yóò máa fi hàn pé èèyàn ọba àwọn àpẹẹrẹ tí yóò máa fi hàn pé èèyàn fẹ́ràn ọba òun náà ni tó ti yẹ máa àwọn àpẹẹrẹ yóò fẹ́ ànábì sallallahu alaihi wasallam tá a bá lẹ́ni tí ń pè mú kóhùn fẹ́ràn ọlọ́run tí ò wá sí kí ni tí ò wá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam tí ìwé kò fẹ́ràn ọlọ́run àwọn ẹ̀rú tí ń pè mú báwọn fẹ́ràn ọlọ́run ẹ̀ wọ́n sọ pé àwọn àṣìbá olúwa olólùfẹ́ ọlọ́run ni wá àwọn nàkọ́rọ́ àwọn tó ṣe wọ́n ń pè mú báwọn fẹ́ràn ọlọ́run ọba àlejò قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بارك الله صلى الله عليه وسلم في إلى من يصفي إن كنتم تحبون الله طبعا جاك يسيرون الله لوطو ذات الكليم أريد أهني أريد نوني ọlọ́run àlejò tó wá ọ̀rẹ́ sọ́nà ọlọ́run nípa lẹ́yìn sọ fún ọ pé tó bá jẹ́ pé ẹ fẹ́ràn ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wí jáde lórí ahọ́n yín ẹ lè dára ànábì kọjá kẹ wá lẹ ṣẹkẹ ni sọ́dọ̀ Ọlọ́run ànábì ní kọtẹ Ọlọ́run kọtẹlẹ òun ní ẹ tẹ̀lé ìlẹ ànábì tẹbá tí wàá tẹ̀lé ànábì sọlá wà lé làm débi Ọlọ́run bá pé kò làwọn sọ pé láì pàtó Ọlọ́run ti gbé ni tó wọ́n tó wàá bínú pẹ̀lú àdásí tó wàá rẹ̀ sẹ́lẹ̀ lọ tó wàá jẹ́ pé òòrọ̀ òòrọ̀ nà kọjá kò sọ́nà ní àfọ̀nà ní sọ̀rọ̀ wà lọ sẹ́lẹ̀ lọ. tó ní ọ̀lọ́pàá tó jẹ́ pé àwọn nǹkan ìlú ẹ̀ tó máa yé mùsùlùmí ó sì ká wọn fi kọ́ wa láti kíni láti pilẹ̀ tí kò sí ọ̀nà ní ìtòjọ́dọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ní ìtọ́ba wá rí yóò máa kó ìyá rẹ̀ nǹkan kan mi ò ní wò sí tí gbogbo àwọn ìpìlẹ̀ yìí bá wà nínú ọkàn wọn wà láti kékeré kò síbi tó máa wọ́ lọ́tọ́ kan wò ní balẹ̀

nígbà tó bá dé nìkan táwọn ọ̀sán bá fẹ́ máa kókò kó sí lérí ìdí òun aláǹtí náà nìkà ọ̀mọ̀lá àwọn ọ̀dọ́ máa ń sọ pé ẹ̀yin ọlọ́run kan náà là ń sìn ìdí òun àpàlà lulẹ̀ ìrírí ọ̀rẹ́ nù nígbà tó bá sún fọ́ọ̀mù ẹ̀yà kékeré ẹ̀yin ìwà àgbà adájí ẹ̀yin náà lọ sọ ọlọ́run kan náà là ń sìn wáyé tẹ́ wàá ń gbé nínú ọkọ̀ rẹ̀ ọkọ̀ ọ̀nà òdìgbà jẹ́ láti kékeré gbogbo àwọn nǹkan ìpìlẹ̀ yẹn àti kékeré àti máa ń kọ́ mọ̀ àyíjọ́ mo dàgbà tán kí ó ti wá di pé kí ni ìsáàlì ni a jẹmọ afa amara pẹ̀lú ṣètọ́nù lọ́wọ́ tí ẹ bá wọn fọ máa lọ pẹ̀lú ṣètọ́nù ó súnmọ́ pé ọmọ kẹ́ẹ̀dógé ni kẹ́ẹ̀kún máa yín lọ́wọ́ yóò dìbì kan lè fọ ẹ yóò dìbò bì kan lọ́wọ́. àmọ́ báyìí tí àti kékeré ní nǹkan yẹn lẹ ti máa pa sínú ọkàn rẹ̀ kò fi ẹ̀sọ́ náà ti ṣe ìgbà nígbà tí ó fi dé ní tí ó fi dé ní ọkàn rẹ̀ ọlọ́run bá dé jọlá nípa tẹ́lẹ̀ òní ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ní alẹ́ ní ẹ̀sán kí ni tọ́lọ́wọ́ bá àdìkẹ́ lọ́wọ́ tí wọ́n nífẹ̀ẹ́ yín wàyà kùtè lákùn zonu ọ̀gá fún ọlọ́wọ́ ti fèrè ẹ̀sẹ̀ yẹn díẹ̀. dókítà tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ yàn ẹ èyí ò ní lẹ́sẹ̀ kankan lọ́rùn ẹ ẹgbẹ́ ìwádà máa sọ ẹ ẹgbẹ́ ẹni tí a bá fẹ́ kéde kí ni ẹ kìí lábà wọn ẹni a fẹ́ kìí lábà wọn tí o bẹ̀rẹ̀ bá ti sọ bí àkíní kan ẹgbẹ́ amẹ́ríkà àbá fẹ́ràn tó ha àlàlà ẹ̀hẹ́ wọ́n lọ tẹ́ ẹbí kéèsè gíní kéèsè òfin kó bẹ̀rẹ̀ àbọ̀lọ́ ìkọ́tọ̀ ó ní wà áyínà òrìbọ́ àǹkólè àyínín kẹ̀lí ìlàsùn wàlákì nà àyínà sùkùtì tó bí dìbò sàwíyà ojú tẹ́yà bá ti ojú tí bá ti ní bẹ́ẹ̀ yà àǹkólè àyínín kẹ̀lí ìlà yóò máa tójú kóbi àlébù yóò ní ṣe pé àmójútí má ti ń bínú yàn A àlejò ẹni mọ̀ wá wò tó bá yìn òní máa yìn tó bá sọ̀rọ̀ sábẹ́ ogun yẹn ti ń sọ kí n ti bó ti yẹ kó sọ nù èyí mọ̀ bàtẹ́ ẹ̀kọ́ ń sọ̀rọ̀ ó wàá gbà ìtàwé yẹn sọ náà ni ẹ <laughs> eh, tó bá ṣe jírí gbẹ́rẹ́ pa balẹ̀ tí ó ṣe ìdá ẹ̀yẹ balẹ̀ báyìí náà yóò máa wò pé ẹ̀dá fún sí ọlọ́run báyìí ni tọ́lọ̀ bá ṣàforíjì fún yàtá ìṣàforíjì ọlọ́wọ́ bá àlejò ọlá títún máa ní rámanú ó yàtọ̀ sí àforíjì àwọn èèyàn ẹ bá tí ọ ní ìjọba túbá ẹ wà ní lápò náà bínú wa ní sọmọ yàtọ̀ ẹ máa lọ ẹ ṣá gbàtọ́ wa yàtọ̀ ẹ sáwọn tó wá kọ́ bá kọ́ wa ní sọ gba ọ̀ndẹ̀ sàwọn ẹ máa lọ sí ẹ̀ máa ti bẹ́ kọ́lá kó ṣe àbẹ̀rẹ̀ pé ẹ̀jẹ̀ fún mi lọ́wọ́ ní à ah, ní wọ́n ta <laughs> tó àmọ́nà ọba àlejòlá wallahu ghafurur rahim tọ́lá ọba àlejòlá bá forí bíyàn kan tó ti wá sí kíni yóò yóò tún so eléyìí fi hàn wá pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tá a máa bímọ péye níbi ká eléyìí níbi ọlọ́run ọba àlejòlá aláàbọ̀ nígbà pẹ̀lú rahimahullah wọ́n ní nígbà tó ń sọ̀rọ̀ nípa áyà yìí wọ́n ní àwọn ọjọ́ kan àwọn ń segin ni wọ́n ń pàkì wọ́n rò pé ah, àníjọ ọlọ́run àníjọ ọlọ́run kọ̀sẹ̀lá fún ọlọ́run bí hábì ààrẹ ọlọ́run wa dẹ̀ wọ̀ pẹ̀lú ayé ọ wá sàdé wọn pẹ̀lú ẹni tí ọlọ́run sọ ẹ sẹ̀lá nìyí ẹ̀yìn àní tẹ̀lé ààrẹ ah, parọ́ so ọlọ́run bá ní sẹ̀lá fún mi ó fi ní ìdá o afáwa ibùn kẹfì àlẹ́ ọ̀sánàtọ̀lá àwọn náà sọ pé hábì ààyà inú tẹ̀sí wọn wọ́n ní àyà tẹ̀rí wọ́n ní hákìmọ̀tún àlà kúlì mà ní dáa mahabbatan láàyè wàlẹ́ ìta huwa ní àlà tọ̀rí kọ́tì muhammadiyya wọ́n ní ayàtẹ̀ rí yìí ọlọ́run ti ṣèdájọ́ ni lórí gbogbo ẹni tí ń kílèmù pé òun nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá tí yóò ti sí lórí ojú ọ̀nà tànàbì kò ní ojú ọ̀nà àdìsọ́ láwa ẹ̀ ọ̀sẹ̀ lánà ní wọ́n ti kíni ìdí ń kílèmù pé òun nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá àfáwà ibùn kẹfì wá ní fa iná hù ẹni tí máa ń sọ eléyìí òkùrọ̀ ni ń parọ́ ni káàdì ibùn ti dà wà òkùrọ̀ ni níbi kílèmù yìí níbi àpòmọ́ra ti ń pè yìí في نفس الأمر نبي أربع دور نقاله حتى يتبع الشرع في تي شوف دهني شوف تلي شريعة النبي صلى الله عليه وسلم سو إلى أن سمع قاتكين يقول أشيء إذا النبي صلى الله عليه وسلم إنه أمر فإلا لا يمكن يكون الله بارك ولا ẹ̀rí tó dábàá lọ́wọ́ ìdá àbẹ̀tẹ̀ àkọ́kọ́ yìí nínú àpẹẹrẹ táwọn ọ̀sẹ̀ yẹn fẹ́ ọlọ́wọ́ ọba àdìsọ́lá àríkẹ́kẹ́ ànẹ́bí ni sáríkẹ́ ànẹ́bí sọ̀lá wà lẹ́yìn sọ́lá òun náà òun náà tún ní àwọn àpẹẹrẹ táwọn ọ̀sẹ̀ yẹn fẹ́ náà ànẹ́bí òun náà lápadà lọ lè sọ̀rọ̀ nípa nígbà tá a bá débi kí ni àpẹẹrẹ táàbì gbèsè ni táàbì máa pé èèyàn fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ọ̀gá ní máa jẹ́ òní máa jẹ́ sallallahu alaihi wasallam nìkan bẹ́ẹ̀ ìgbà ànábì kan máa gbọ́ màdínà sallallahu ẹ̀ka gbọ́ apáyélujára kẹ́tẹ́ sókè ẹ̀ ẹ̀kọ́ yẹ́bà kò gbọ́ tó bá fẹ́ ànábì gbogbo tó bá ní tẹ̀ wájú sínú abọ́ yìí tó ó láwọn yóò tó mi ẹlẹ́bí tí yóò ti pọ̀ yéé máa wọ́pẹ́ ah, àwọn sọ lẹ́nu tó máa tó máa dàgbà sí ìfẹ́ àdábì yóò <laughs> nínú àwọn àpẹẹrẹ táàbù mọ̀ pé yàn fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam òun náà ni gbogbo máa ń yòókù bò wá òun náà ni kéèyàn máa fẹ́ràn ẹni tó bá ti fẹ́ràn ọlọ́ ẹni tó bá ti fẹ́ràn ọlọ́wọ́ bá àlejò ọlá kéèyàn ti kíni kéèyàn máa fẹ́ràn rẹ̀ ẹ rí i pé eléyìí nínú àwọn nǹkan tó jẹ́ pé a máa ń ṣe a máa practice láàrin ara wa náà ẹ ẹni tó bá ti fẹ́ràn ẹni téèyàn fẹ́ràn á sì máa fẹ́ràn rẹ̀ ni ọ̀tá mi ni ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi ni ẹ̀rọ tó bá wà orí ìbá ti fi gbogbo ẹ̀jọ̀ gbọ́dọ̀ ara wọn so tí ìbá fẹ́ mọ̀ pé ẹ̀rọ fẹ́ràn ọlọ́ọ̀bà nìkọ́lá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọlọ́run agbọ̀dọ̀ rí tí ẹ̀rọ fẹ́ràn wọn so ẹjọ́ wa jẹ́ olórí nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọlọ́run onáàlẹ́ta ni onáàlẹ́ta tó bá wà lọ́sẹ̀lẹ̀ àtàwọn tó kù nínú àwọn ànábì ọlọ́run sòtún láti ẹjọ́ fẹ́ràn ẹ̀yìnlọ́wọ́ bá dị láti sọ fún wa pé na bẹ́ẹ̀ ní àhàdé ní owó ẹ̀ tó bá jẹ́ òní òdodo kò gbọ́dọ̀ tí òun fi hàn láàrin àwọn ọlọ́run kò gbọ́dọ̀ ní àwọn ànábì jésù òun ànábì àwọn ànábì ànábì fọ́dà kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ àbùkù sí wọn. ẹlòmíì yóò tún gbé wọnú nǹkan àlámọ̀ nígbà

pé ìdí mo wá ṣe náà ni o pé rọ̀sùlù láàyè lẹ́yìn fún mùsọ́dì kan ìmá bẹ́ẹ̀ ni ẹ̀dá ìyẹ̀mí lọ tàwọ́ òjíṣẹ́ ni mí mo ti wá pé tàwọ́ ìdí mo bá wájú mi mo wá pé lódodo wọ́n mo bá ṣe rọ́bì rọ̀sùlù yàtí mi bá ti tu Ahmad inú sẹ́ni mo wá ṣe náà ni pé mo wá fún inú òdùnú ìró òdùnú ló pè fún ọba ó sì dìrò bànújẹ́ fún wa wọ́n mo bá ṣe rọ́bì rọ̀sùlù mo wá fún inú òdùnú

inú àwọn ọmọdé anabi sahaka alayhi salam ọlọ́wọ́ àlejò aláwọ̀ gbọ́nà mi yọ anabi ismail tí anabi kan ti jáde nínú àwọn ọmọ ọmọdé ọmọ ìlàjì gbà yìí ọlọ́wọ́ àlejò aláwọ̀ mú anabi ìgbẹ̀yìn wá níbẹ̀ inú ọlọ́wọ́ àti kíni inú wa jó wọn la tó látara bí ọlọ́wọ́ àti kíni bàtà fún anabi sọlọ́wọ́ alayhi salam wọn náà ló kọ́ àti ìdúró màtá anabi sọlọ́wọ́ alayhi salam fi dé ìgbà yẹn náà ni òfin adé láàrin àwọn yẹ̀wù jẹ́ àtàwọn ìsọ́ra ẹ̀ kọ́lọ̀ wà ní kẹlá sọ ọmọ ọba àlekẹ́lá ní wọn kún kọ́ra wọn yé àwọn christians bákan kan náà ojú kan náà wọ́n jọ lọ àwọn àwọn yahudi ojú kan náà wọ́n jọ lọ ẹ̀yìn tó padà kàyàpá láàrin wọn náà ni pé nígbà tí àlàyé ọ̀rọ̀ bá wa bá wọn ìgbà tọ́lọ̀ gbá lẹ́bí dìde kálukùrá dìde yóò ní wá fa lẹ́yìn tó kálá rẹ̀ àwọn kan dúró pé a èyí tó dé yòlú lórí a nítorí pé kò wá láàrin wa a rí nínú àwọn yahudi bẹ́ẹ̀ abdullahi bin salam nínú àwọn yahudi mi já òdodo ní tó wọ́n mọ̀ yìí gbogbo náà wọ́n gbà pé abdullahi ibn salam ọmọ báyìí dáadáa ọmọ ìjìn ọmọ ìtàwọ́ ó ti mọ̀ dáadáa wọ́n ti gbà pé àfa gbà nínú wọn. nígbà tó wá gbọ́ pàtàkì dìde sẹ́wọ̀n pé ẹtí náà bẹ lára rẹ̀ ẹ̀yìn tó ti jẹ pé ń ṣe nǹkan pẹ̀lú sincerity téèyàn bá ń ṣe nǹkan pẹ̀lú sincerity téèyàn bá gbọ́ òfin ọlọ́run lẹ́yìn rẹ̀ yóò rọrùn fún yàrá ẹ na àti sẹ́sẹ́ ìfọlọ́ ti tilé pọ̀ sí ẹ kẹ́bi yorùbá wọ́n máa tilé pọ̀ sí wọ́n fọ̀ owó wá kó ajọ́ síjọ tó tó ó ti ń wò ẹsẹ̀ kan náà wọ́n yí gbogbo tí ń dànù tí gbogbo ìgboro màdínà tí nǹkan gbà ó ti. kàgbé eléyìí sọ òfin kíni ó sọ pé sincerity nígbà tó yà ìjáàbù sọ̀kalẹ̀ ibi ẹ máa ṣe kíni ká máa borí àwọn obìnrin àkọ́ kí náà bẹ̀rẹ̀ ṣe ibẹ̀ náà wọ́n ti sáré mú aṣọ tí wọ́n ní kọ́tìnì gbogbo ẹ̀ wọ́n ti sáré já borí wọn náà òfin ọlọ́run kọ́tẹ́ yìí dájọ́ kíni. ṣùgbọ́n ẹ ìfẹ́ màgbé ibi tí ọlọ́run yọ lóòótọ́ wàá bẹ̀rẹ̀ sí bíi àwọn béèrè nínú àwọn béèrè tó béèrè àdéhùn sọlá ọlọ sọlá ó ní kí ní kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ oúnjẹ ọmọ àwọn ọmọ ilé àìjọ náà àdéhùn sọlá ọlọ sọlá ní ìfìyàrá tó sábẹ̀ ìṣó pé èyí tí máa àlékún wọn tí máa wà lórí ẹ̀dọ̀ ẹja ṣó ńláńlá tó ó ní òun ní tí wọn kọ́kọ́ fún mi òun náà ní oúnjẹ táwọn ará ni kí wàá ní obìnrin máa kí lọ́mọdé máa jọ kí lọ́mọdé máa gbé kí ni ànábì ni? tí omi obìnrin bá kọ́kọ́ gba wájú tọkùnrin ẹ̀ ànábì ni? jíjọ yóò jẹ obìnrin yóò jọ tí omi ọkùnrin bá kọ́ wá síwájú tọkùnrin tọ ọkùnrin yóò jọ gbàtọ́ wá dáhùn wa àdó ìtọ́jú àdéhùn sọ̀rọ̀ àwọn ọ̀làwọ̀ kan ọwọ́ ní ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah ọlọ́run yẹn ó ti gbà náà lọ nítorí pé kíni nítorí pé gbogbo àwọn nǹkan tó rí lápẹẹrẹ ó ti mọ̀ pé àwọn àpẹẹrẹ tí yóò fi kíni tí yóò rí àpẹẹrẹ níwájú àti ọ̀rọ̀ ọwọ́ sọ fún wa pé àwọn yahudi tó rí mu ẹ̀ ẹ̀ ẹ̀ yahuda kọ́ọ̀mù gbogbo àwọn yahudi tó rí mu akuru ọmọ níta kó ni wọn wọn a máa bu tẹ́ntẹ́lẹ́ lẹ́yìn ẹ̀ jẹ́ kí n kọ́kọ́ wọlé náà kátó dé kó wá béèrè lọ́wọ́ fa kó béèrè lọ́wọ́ fa lọ́wọ́ àdúrà ló sàlámù bá wọlé sínú lẹ́lọ́dà ló sọ̀rọ̀ àwọn sàlámù àwọn àlámìwá àlámìjòkó àwọn yahudi wọlé àlámìwá ni abdullahi bin salam bó lórí lọ́dọ̀ ọ̀hún ọ̀hún wọ́n mú khairu káà ẹni tó lórí jùmọ̀ wá ní Abdullahi bin Salam àwọn olóyìnbó lẹ́gbẹ̀rẹ̀ kọ́lá àwọn tó bí gan àwọn ẹni eré ni wá wọn á bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ àwọn àwọn ọ̀rẹ́ kan àlejò àti àtúwà ọ̀gá ìsìlámù kọ́ yóò rẹ̀ sí ní àhàzọ̀ ìlú àwọn ìgbà rẹ̀ ọlọ́run sọ fún ìsìlámù Abdullahi bin Salam kọ́ ìjáde sí wọn lẹ́yìn ọba ní aṣáájú àlá ilá ìlọ́wà wà aṣáájú àná mùsùlùmí rasulùlá lẹ́sẹ̀ wọ́n mọ̀ aṣáájú náà dáa ẹlẹ́rìí gbé yẹn ní aláboyún ni ababala rẹ̀ lọ́jọ́ bá ti nù àwọn tó kọ́ kíní kan wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀tún ìjà nípa rẹ̀. ibi tí mo ti lọ náà ni pé alákọ̀ọ́rẹ́ nínú àwọn kíni nínú àwọn ìyàwó bí tó jẹ́ pé nígbà tí òdodo dé àwọn ibi àwọn òdodo lè yà àrètí bákan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nàjàásí tó jẹ́ ọba habasha nígbà tó òdodo dé nàjàásí náà òdodo ni kò ró lòó takò nígbà tó jẹ́ pé n ti ń bẹ́rẹ̀ yẹ̀tẹ́lẹ̀ náà ó dúró pẹ̀lú òdodo bẹ́ẹ̀ ó rọrùn fún láti kó bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà làwọn mùsùlùkún àwọn kùrẹ́ṣì àwọn tó gba ìsìlámù náà àwọn kùrẹ́ṣì àwọn ọmọ àwọn òsìnàn àwọn bọ́lá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé àwọn náà ń bẹ lórí ìtẹ̀sán tẹ́lẹ̀ rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀wọ́n náà wọ́n ti pé bikini wọ́n ti ká àwọn ọjọ́ kì náà àwọn bàtà wọn á dé fún wa ká eléyìí lòdòdò wọ́n ti kíni ó sì rọrùn fún wa tó tá a bá ti rẹ́nìkan tí ń sìn kankan agbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run ẹ ká nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run nínú àwọn àpẹẹrẹ pa nífẹ̀ẹ́ ọlọ́run nínú àpẹẹrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó ti dégé ni àwọn tí wọ́n tún jẹ́ àwọn ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlá nínú àwọn ẹni tó kọjá lọ nínú àwọn tàbí ànábì ni wọ́n á nílá ìhàlẹ́ ìlú ká nífẹ̀ẹ́ àwọn tàbí so ààrẹ lẹ́nu kan níbi tó máa fi pé kóun nífẹ̀ẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlá tó ní ọdún tàbí ànábì kò lè papọ̀ láíláí ìfẹ́ ọlọ́run àti ìkórìíra tàbí ànábì kò lè papọ̀ náà níyàn kéèyàn máa wá sí ìlà ọ̀sán àlẹ́ àlẹ́bí àbí kó máa sọ wọ́n kéde ní àwọn ṣíà so ó sì máa kílẹ̀mù tó kíni wọ́n wọ́n kílẹ̀mù fáwọn oníṣẹ́ ọlọ́run méjèèjì ò lè papọ̀ lè dá ní orogún méjì ni ìfẹ́ ọlọ́run àti kórìíra àwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ó lè papọ̀ náà míyàn ṣùgbọ́n ẹgbẹ́ náà ni àwọn tí máa jẹ́ kíni àwọn tí máa sọ ọ̀rọ̀ àbùkù sáwọn tàbí àlẹ́bí lẹ́yìn táwọn ẹni sọ̀rọ̀ àwọn àlọ́ àlọ́ mi ni wọ́n gba ọ̀rọ̀ sábẹ́ mi kí làwọn sábẹ́ mi ò gbé gba ẹni tí wàá di pé àwọn ẹ̀wà gbé sílé àtẹ sẹ́nu wa fún wọn àlọ́ mi wà lẹ́rìí kọ̀lẹ́rì náà ti di ẹ̀dùn owó kọ́lá pẹ̀lú ẹ̀mí tí ẹ̀mí ìhun bẹ lọ́wọ́ rẹ̀ làwọn afọ̀pọ̀ àdúgbò nípa òòlù gbàgbà màá bá dàgbà mú gbà àdínú wọ́lá ní ṣèkà. alábìrin tẹ́ ẹ bá ní gbogbo tó tó ke owó tó tó tó wá jẹ́ gold ẹ wá ní sójú ọ̀dọ̀ lọ́wọ́ bàrẹ̀ ìjọlá ànábì ní ẹ lè dé kíni ẹ lè dé dé dé múdù múdù kan nínú sẹ́dáadáa wọn kọ́lẹ̀ lè dé dàjẹ́ àwọn tó tó wọ́n ti gòkè odò káfáwó tó já òkè wá ní wàhálà táwọn á já pátá lẹ́yìn ká máa ń sókè ní ká máa ń tọrọ fún wa lẹ́yìn ká máa fi kí wọ́n gbóore lọ́dọ̀ ọlọ́run ká máa fẹ́ràn àwọn torí ọlọ́run àwọn tó sókè ní àwọn tó bàbá gba alájá àwọn tó bá fẹ́ kórìíra wọn ó sókè ní ó rí ìdìnnà ọlọ́run látara rẹ̀ ni ìyẹn máa rí ìdìnnà ọlọ́run látara pé ẹ̀yẹ kórìíra wọn kìlá sí sòtẹ́ bẹ́ẹ̀ náà wà ní gbọ́n àtàlá jíjẹ́ bí àwọn ajíjá àwọn ẹni ọlọ́run tí wọ́n dúró ìlànà ìṣòwò àwọn ọ̀sán nítòótọ́ ní owó lọ́nà kórìíra wọn. nítorí pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe nàájá ẹ́ tààrà òní dégínì tààrà òní tààrájá ẹ́ owó yóò bá ní o ẹ́ <laughs> dákun bóòlù yóò ṣe gbúyàn ẹ́ bóòlù ẹ̀ṣẹ̀ tó tàbí ànábì tí ò ní ká ànábì nígbà tẹ́ ṣe ẹ̀yẹ bá ní sí ìdèrè làwọn tàbí pé tó kún ọjọ́ fáwọn nù kó ní tó náà wá gbádùn ẹ́ tẹ́ bá ti so alábi tí ó wà gbádùn ọlọ́run náà ló wá ṣe ọlọ́run tó wá rà alábi tí ó gbádùn náà bí bí ti ka gùn gbó ẹ̀ so náà ló pàṣẹ omi jẹ́ pé kí ìyá gbọdọ̀ sọ́ra kí yóò sọ́ra ẹ̀ máa gbìyànjú ní ọ̀rọ̀ tó yìí lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ so òun bàbá rẹ̀ ni owó wọlé òkèlè bàbá rẹ̀ ìtumọ̀ inú àwọn tiwa lẹ́yìn àwọn àlẹ́bí ọlọ́run àwọn àlẹ́bí àlẹ́bí ló kàn inú àwọn ẹni rè àlejò ẹlẹgbẹ́ wọn inú àwọn tá a lè fi gbogbo ẹnu sọ ní pé àlebá wọn àlebá wọn kò sí pọ́ọ̀tù so àwọn tá a lè máa sọ pé àwọn tó ń wá lẹ́yìn wọn ẹ a lè máa sọ pé tọ̀ pé àwọn aláwọn mi tó ń lo gbìyànjú nínú dáadáa táwọn ọmọ àwọn àtàlẹ́ àlẹ́bí wọn ti kúrò sí ọ̀nà tiwọn so ìdí àlẹ́bí sọ̀rọ̀ láwà ìdí àwọn tó bá ní ìdí àlẹ́bí sọ̀rọ̀ láwà inú àwọn sáńdá inú àwọn sáńdá nífẹ̀ẹ́ ọlọ́run ká máa nífẹ̀ẹ́ wọn inú àwọn táàsì máa mọ̀ pé kí ni táàsì máa mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run bá àdìsí ọlá òun náà lélẹ́yìn. yàrá anábì sallallahu alaihi wasallam nínú hadith rẹ̀ anábì ní sàlásùn gbàǹkún nàbí yìí wàjẹ́dà bí yìí ná àlàwọ̀tẹ̀ ìmáì anábì láwọn nǹkan mẹ́ta kan bẹ ẹni táwọn nǹkan mẹ́ta yìí bá ń bẹ nínú ara rẹ̀ nǹkan mẹ́ta yìí léde kó máa rí adùn tí yóò mọ̀ pé tó dùn mí mo láyè tàbí ẹni tó ń gbéwò àríwí ẹni tó láwí yóò mọ̀ lẹ́nu pé eléyìí korò so àdùbá àti wọn wá ń gbọ́ àdùn pé amútódò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ náà ní àdùn tiẹ̀ ànábi wa láwọn nǹkan mẹ́ta kan bẹ tó bá ti kò síyàn láà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò fi máa rí kíni kéèyàn wà fi àdùn ìmọ̀ nìyí anabi sallallahu alaihi wasallam alakoko anabi náà ó jẹ́ pé àwọn méjèèjì lè yẹ nífẹ̀ẹ́ sí ju ẹgbẹ́ yàtọ̀ sáà méjèèjì lọ o fẹ́ràn ànábì o fẹ́ràn ọlọ́wọ́ àlekọ́lá ju ẹni ju ẹlòmíì lọ o fẹ́ràn ànábì sọ̀rọ̀ àwọn àlekọ́lá ju ẹlòmíì lọ nínú àwọn àpẹẹrẹ ẹni pé eléyìí sì ó bá ẹ ó bá ta alákọ̀ọ́kọ́ lọ nípa ìfẹ́ ọlọ́run àti ànábì sọ̀rọ̀ àwọn àlekọ́lá ẹ wá wò ànábì wa ní ẹlẹ́ẹ̀kejì náà ni pé ayò ìbá ìmọ̀lá láyò ìbòho ìlàlìlà kéèyàn máa nífẹ̀ẹ́ ìfẹ́ torí ọlọ́run mélòó ní ìjọba láyé lónìí ìfẹ́ nítorí pé kíni nítorí pé fámìlì wa ni ìfẹ́ nítorí pé àwọn alábí ìfẹ́ nítorí pé ọmọ wa ni kọ́lá tí ó máa ń ṣe ẹni tí ọmọ wa náà ni àbá àníkẹ́ ní fọmọ ẹni tẹ́lu mí náà ló mọ wí nípa ó mọ̀ fọmọ rẹ̀ kápá aláàbí ṣe nǹkan ọ̀hún yóò wá ní àníníkẹ́ ìyẹn nílẹ̀kẹ́ lé kó ṣe kíní kan fọmọ ẹlòmíì tọ́mọ ẹlòmíì bá ti dáa ju ọmọ so alábi ní inú àwọn ọ̀gá tí yóò máa rí àgbègbè àgbọ̀ òun náà ní kí ẹ máa fẹ́ràn fẹ́ràn ìtòlú ọlọ́run òun náà ló fà ẹwọ òun náà ń bẹ̀rẹ̀ àwọn sàbẹ̀ ànábì àwọn eréṣiríṣi ibi ní ẹsẹ̀ ìrìn eréṣiríṣi tó bá ti wá bìláàlì wá láti fásíà bìláàlì jẹ́ ìdíkìlì bìláàlì jẹ́ ìtìlábáwá sọ̀hẹ́ẹ̀bù wá láti róòmù ẹ̀ gbogbo wọn wá káàkiri bá àwọn wá nù àtàwọn tó wá láti inú kùrẹ́ ìṣìlì ìdílé tó lọ́lá jù gbogbo wọn ayé àwọn bá kàn kàn náà kò tẹ́lẹ̀ làbẹ́yà wọn wá fẹ́ràn àwọn tòtò wá di pé ẹtí ẹni tó jẹ́ ọmọ kùrẹ́jì wá fẹ́ sàbòjì fún ẹni tó jẹ́ ọmọ paris ẹ àbọ̀ ẹni tó jẹ́ ọmọ pàṣíà ẹ yóò do ní ìjà òní sàbòjì fún so eléyìí ni ìfẹ́ torí ọmọ ọba àdìsọ́lá so eléyìí náà sì ní ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ sí nítorí pé tá a bá ń fẹ́ràn nítorí ọlọ́run ọlọ́run à ń fẹ́ràn lára rẹ̀ torí fẹ́ràn ọlọ́run so àyè fẹ́ràn ẹni tí ó tó ẹni tó bá ti tí ọ̀tọ̀ ọlọ́run èèyàn náà ó ti gíní èèyàn ó kórìíra ẹ̀ nítorí ọlọ́run lẹ́yìn ó ti fẹ́ràn èèyàn torí gíní nítorí ọlọ́run àwọn èèyàn sì ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ nǹkan ayé nítorí bẹ́ẹ̀ kan nítorí bẹ́ẹ̀ kan bá àbá rẹ̀ sọ̀tá ló ti mọ̀ bá sọ̀tá wọ́n wá bí ọgbẹ́gí lójú yín yóò ní bá àbá rẹ̀ sọ̀tá yìí sẹ́ǹpé ọ̀tá àbá rẹ̀ ló ní bá a déhùn káwá sọ fí ọlọ́run bá rẹ̀ sọ̀rọ̀ ọ̀gá tó dára èèyàn ń bọ́ lọ́n sọ̀tá ìwọ wá ń bá a déhùn ìwọ wá ń bá a sọ̀rẹ́ bá àbá rẹ̀ sọ fún ọ pé ọmọ àlè ni wọ̀ yìí ọbẹ̀ gbàgbọ́ <laughs> òun ìwọ wá ṣe wọléwọlé fún so ọlọ́run wa àdékẹ́ ẹjọ́ abọ́lọ́run sọ̀tà tí gbógun tọlọ́run tí gbógun tẹ̀sìn ọlọ́run wọ́wájọ́ rẹ̀ tiẹ̀ pé pé kò sí ọ̀nà tó fẹ́ gbà tó fi tó fi rí nígbà àwọn tí bí rí ní wà ha ní wa kó ìyá inú ọkàn rẹ̀ pé kí ẹ̀mọ́ kó ìyá kí ìpadà sínú kékeré ẹ̀ bá a dáyé ẹlòmí ń bẹ tó pé ọ̀nà tọ́lọ̀ ń bá sàánù rẹ̀ títí ń ṣe kèbèrè lọ ọlọ́wọ́ ayọ̀ kó mẹ́ ẹlòmí ń bẹ tó pé ọ̀nà tọ́lọ̀ ń bá sàánù rẹ̀ òun náà ni pé ó máa ní kábíyà ní mùsùlùmí ni ọ̀nà tó fi sàánù wa nù àwọn ẹlòmí náà wọ́n fi wọn ní nǹkan ní sípò mi wọ́n sì ṣe ní wọ́n bí wọ́n sílẹ̀ lọ so ọ̀nà fi yà wá òun náà ni pé wọ́n bí wa sí mùsùlùmí àwa ń sọ ìjọ rẹ̀ ìsìlámù lọ èyí wọn wá kó ìlà pé ẹ kéèyàn kó sínú kéèyàn kó sínú kúkúrú lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń ṣe mí ni tọ́lọ̀ ń fi yọ̀ bẹ́ẹ̀ kà yẹ kọ́ra wọ àyíkú dàbà sí náà tẹ́lẹ̀ ìdùnnà kó ìlà tó kó jùyàn sínú náà kàná ti lẹ́kùn náà lé ní ẹ̀sìn tó wọ̀ kí wàá wọ̀ tí ó fi ló fẹ́ àbí náà má ti síbẹ̀ lókù sòkè ó yẹ ìdùnnà kó ìlà pé ìfẹ́ wọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló dùnnà kó ìlà pé ìfẹ́ padà sínú kíni ìfẹ́ padà sínú kókóró nínú àpẹẹrẹ ṣé ìgbọ̀n pé ẹ̀mẹ́sì ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá òun náà ni àrídọ̀ bíi àkọ́ ìlà ìwà mẹ́rin ṣètò òun náà ni kéèyàn máa yọnu sí ntọ́lọ̀ fún yẹn ẹ̀ẹ́n kéèyàn ó sì yọnu sí ntọ́lọ̀ fún yẹn náà ẹ̀ẹ́n tọ́lọ̀ bá fún ọ òyọnu tí ọ̀rá ti fún náà kó ṣe kíni kò yọ ọ kọ́mọ̀ ṣe nígbà tọ́lọ̀ ọba àríkọ́ lọ́wọ́ ti fún ní nǹkan ìgbà yẹn ló máa ṣe ìgbà yẹn ló máa wá nígbà tó bá ló máa yọ èyí ṣe pé bá jẹ́ pé ti rí kó o jẹ́ kí n máa yọ ọ́ nígbà tó bá ti kíni nígbà tó bá ti ṣe ìdájọ́ rẹ̀ tọ́lọ̀ bá ti ṣe ìdájọ́ ayọ̀ rẹ̀ tó ìdájọ́ tọ́lọ̀ méjì ni yóò ṣe ìdájọ́ mi tí ó ṣe kíni tí ó tí ó ti ọlọ́run tí ó dùn wọn òun jẹ orí mu òun iná orí lò gbogbo ẹ̀ ń bọ́ sí ìdájọ́ ọlọ́run náà ni àmọ́ ti ọlọ́run àwọn tó bá tó bá gbé ìkejì dé àìríjẹ dé ìfúnfúnfún dé àìlálàbíà dé ẹ gbogbo eréjìrìjì àwọn tọ́lọ̀ fún náà tó bá tó bá dé túláàsì náà tó ṣe kíni kò yọ sí eléyìí náà ẹ òun náà ní bẹ nínú ìpìlẹ̀ ẹ̀sìn wọ̀lọ́kọ́dàrí fáyẹ̀rì wọ̀ṣàbẹ̀ yìí ká nígbà tó ti kádàrá àti kíni ìtò dáa bẹ́ẹ̀ ẹ wá rí dáa lójú tiwa ni dáa ni wọ̀ṣàbẹ̀ yìí àti dàbí tó ti tó já burú lójú tiwa wà ìlà gbogbo kan tó lọ́wọ́ bá lè kíọ́lá dáadáa náà wọ́n pè láburú tọ́lọ̀ ti fún ọ dáadáa lọ́dọ̀ ọlọ́run torí tọ́lọ̀ fẹ́ kó o fi ṣe kó o fi tó fi ṣe tó fi ọlọ́run àdáwò tó ṣe fún ọmọ kó ju ọlá lóòótọ́ àmọ́ náà wọ́n fẹ́ kó ní sùúrù kó wá tara àdáwò yẹn kó wá segin ni kó wá láti ká lọ́dọ̀ ọlọ́wọ́ balẹ̀kẹ́ọ́lá ẹlòmíì wá tara àdáwò yẹn yóò wá segin ni yóò tún wá fi níbi nu ọlọ́wọ́ balẹ̀kẹ́ọ́lá so àdáwò tọ́lọ́ bá ṣe fún yẹn wọ́n bí ànábì ká ní ẹni tí àdáwò yóò máa pọ̀ jù ànábì ní àlàbíyá àwọn ànábì ọlọ́run ni fún balẹ̀ amsal fẹ̀lẹ̀ amsal àtàwọn táwọn náà bá rò pé abẹ́jogún ànábì ọlọ́run ẹ̀ afẹ́jogún ànábì ọlọ́run tí yẹn bá ti jogún ànábì ọlọ́run ó gbọ́dọ̀ jogún àdáwò ẹni tó jogún ọlọ́run yóò jogún ìmọ̀ ẹni tó wá jogún ọmọ gbogbo táwọn ànábì ọlọ́run rí ẹni kó máa rẹ̀ pé òun tẹ́gìrì ni nǹkan jogún ọlọ́run káàkiri dé bọ́ olóòtẹ̀ má ó wà ọlọ́run wá jẹ ó gbọ́dọ̀ jogún ọlọ́run kó wá di pé wọ́n á wọn kò ní abọ ẹni tó wọn fara ní ọ wọn tẹbi nìkan wọn adó wọn bẹ lọhùn wọn sẹpẹ níwọn níbi wọn sì àjà lẹnu wọn tẹbi tìrìsì báyìí níbi kí làwọn níbi tó máa sọ fọlọ ọba àdìsọlá aláwọn àti kọ òní ẹni náà yà láyà àlàmù àlẹ tó máa bẹ lọhùn tí alọ́dà kò bá sọ ọ̀nà wọn wọn wà ní. wọn náà gbọdọ̀ tó gbogbo yíwù ẹ àwọn tẹ̀yẹ̀ bá ń pè sójú ọ̀nà ọba àdìsọlá gbogbo tó bá wà gbogbo ìnira tó bá ṣe gbogbo àgbo náà ṣe fún ọ má jẹ́ ó jẹ́ pé èpè ní ó wà ní tó tó máa fọ ọlọ́rọ̀ ọlọ́run pé kí ni ó fọ̀nà mọ́ nítorí pé tó wáyé pé ìpèrè ọ̀hún o rò pé yóò sọ ẹni lóòótọ́ ẹ̀ẹ́n ó yẹ kó segin ni ó yẹ kó ṣe ìjẹta dira kọ́lọ̀ wá bọ̀nà mọ́ ni wà pọ̀ sí i lójú ọ̀nà ọba àdìsí ọ̀la ọ̀bì àmì nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí òun ó ni kóun ó fi ahọ́n kóun fi lá ògùn náà báyìí ẹ̀ẹ́n kóun fi ahọ́n lá ó ní òun nífẹ̀ẹ́ sí min an aqula li shay'in kana laysa huwa lam yakun ó ní kí òun náà kó òun gbé àwọn ọmọ ilé òun náà báyìí kó gbóná wá jóun ó lóore fóun ju fóun máa sọ fóun gangan tó ti ṣẹlẹ̀ lọ fóun wá ní à ah, ìpínlẹ̀ òbá ti máa ṣẹlẹ̀ o ìtọ́lọ̀ ti ní kó ṣẹlẹ̀ fóun wá sọ pé laysa huwa kana ìpínlẹ̀ òbá ti máa ṣẹlẹ̀ o àdúgbò máa sọ fún nǹkan tó jẹ́ pé kò tẹ́lẹ̀ kó wọ́n sọ pé later we can àkúrí òbá sì rí báyìí o so àwọn ìpé nùfẹ́ ọlọ́ọ̀bá àdékíọlá òun náà ní pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ káwà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rì tó gbọ́dọ̀ àwọn ìsìn ní máa ó pọ̀ nínú ọ̀rọ̀ gbogbo àgbẹ̀ náà kò sẹ́ni ní máa fẹ́ gbọ́kọ̀ níbi nǹkan yẹn á kà ní dé ni ẹ sábà nínú wàá ti kò rẹ̀ ni ó ní tètè dé bó ti gbà tó dín náà ló dé o tó tó bá ti torí pé wọ́n ti pín tán kíákẹ́ èsì kò sí mẹ́ máa pé á <laughs> ẹ̀

kó máa wípé ẹn kánú bá ti báyìí kó bá ti rí báyìí kánú bá ti báyìí tí nǹkan bá ti wá ànábì yóò sọ pé kọ́ dara ọlọ́run wa máa ṣe àfààní ọlọ́run ti kọ́ dọ́ọ̀dù wọ́rọ̀ ni máa ṣe píríọ̀ tí lè dáni bábẹ́ máa gbé kíníkà wá sọ gbogbo ẹni sọ́ọ̀mù ọlọ́run ti ṣe kíni dọ́lọ̀ kọ́nà má fi oṣù kíni má fi jó bí àwọn nǹkan míì tí ó máa jẹ́ òye òye sínú ọkàn rẹ̀ onígbà wo yóò dé ògóńgó ìfẹ́ ọlọ́wọ́ bá àlejò ọ̀la tí ó dé bí táwọn sọ pé ẹni ìfẹ́ ọlọ́wọ́ bá àlejò ọ̀la ó ní ìlà káàna àtọ́ òhó wà mọ́nà òhó ìyáka ìjáka sàwà onígbà tó bá ti jẹ́ pé fífún ọ tọ́lọ̀ bá fún ọ àti àìfún ọ tí o gbẹ bá ti jẹ́ dídí lọ́dọ̀ rẹ̀ tí o gbẹ bá ti rí bákan kan náà lọ́dọ̀ rẹ̀ ó fún ọ kó fún ọ bákan kan náà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní tó bá ti rí báwọn wàkọ́dù bàlá ti àyè láyé tàbí ìfọ̀bì so látara bẹ́ẹ̀ wọ́n náà ti rí ni o ti dé ògóńgó nínú ìfẹ́ ọlọ́run ọba àlejòlá tó nínú àwọn àpẹẹrẹ bá àtàwọn fẹ́ràn fẹ́ràn ọlọ́run ọba àlejòlá òun náà ní mahabbatu kalamillah òun náà ní fíyàn fẹ́ràn ọ̀rọ̀ lọ wọ́n ní ṣe dáàlú tilawatihi wa tadabburihi wal amalu bihi kí o ti máa ṣe kíni kí o máa ṣe tìláwà lẹ́nu gbogbo kí o ti máa ronú sí ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejòlá àtàdàbòrò kí o máa yé ní ọ̀rọ̀ lọ́wọ́ bá wò kí <clears throat> ẹlòmíín wà lọ́wọ́ ní sòrò oní ẹ̀mí lọ́lẹ́ gbàlù kùránì kí a lọ bẹ sọ àlùkùránì kalẹ̀ ńgbọ́dọ̀ fi kọ́tẹ́lẹ̀ ńgbọ́dọ̀ fi hásẹ́lẹ̀ ẹ̀ná àbẹ sọ àlùkùránì kalẹ̀ ẹ̀ yọ̀wọ̀ wa máa wáyà yìí lọ tẹ̀sẹ̀ bọ̀ sẹ́nu ara wọn dáa ní ìdúgbọ́lọ́ nǹkan níbi ẹ̀bá sọ àlùkùránì kalẹ̀ ó yà pátá ni àpáta wọn sì fọ́ ìṣòro wa yìí nítorí wá sọ pátá ni àbẹ sọ àlùkùránì kalẹ̀ ó gbèsè máa kéde ká àwọn alukurani jẹun ẹ̀yìn àwọn ìdí alukurani kiri àwọn ẹ̀ka kiri yẹ́yà ìtọ̀ àwọn asàrà àti fún yẹn ni àwọn asàrà ìsáwáka fún yẹn ni àwọn asàrà ìkíní kan fún yẹn ni gbogbo àwọn kan yìí nìyí àdádálẹ̀ nínú ẹ̀tù ànábì ò fi alukurani ti bá inú àwọn ìyẹ̀yẹ alukurani ẹ̀ma alukurani sọ̀rọ̀ bára ọ̀rọ̀ lọ́n so èyí ti ti bẹ́ẹ̀ nígbà tí ń ṣe òun náà lélẹ́yìn èyí ó máa tẹ́lẹ̀ ni èyí ó máa kọ́ èèyàn máa tẹ èèyàn máa tọ èèyàn máa lo ìtumọ̀ rẹ̀ èèyàn máa lo àwọn ìdájọ́ wá wà nínú alukur'an àbáwá ibn Qayyim alayhi rahmatullah wọ́n ní wa kadhalika mahabbatu kalamillah wọ́n nínú àwọn àpẹẹrẹ ẹ̀rọ àti màkìyàn fẹ́ràn ọlọ́wọ́ bá àdìsọ́lá òun náà ní kíyàn fẹ́ràn ọlọ́wọ́ ní kíyàn fẹ́ràn ọlọ́wọ́ bá àdìsọ́lá fa inna min alamati hubbillah wọ́n ní nítorí pé nínú àwọn àpẹẹrẹ ipé ìyàfẹ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá ń bẹ nínú àwọn àpẹẹrẹ bí ìfọ̀kàn fẹ́ràn ọlọ́wọ́ bá àdìsọ́lá àyíká àbájá àdáàlà màmá ìdàtà wà ìdàtà ìdíkà min mahabbatillah tó bá fẹ́ mọ kí ni bẹ lọ́dọ̀ ẹ̀ nínú fẹ́ràn àwọn ọ̀rẹ́ màbẹ́yẹ nìkan fẹ́ràn ọlọ́run nínú àyè oníṣẹ́ yàtọ̀ sí ọ ẹ̀ wọ́n ní kí ni nǹkan tó ṣe fọ́ńdù mahabbata al-Qur'an min qalbik wọ́n náà wo ìfẹ́ al-Qur'an nínú ọkàn rẹ̀ bóòlù ìfẹ́ al-Qur'an ṣe rí nínú ọkàn rẹ̀ wọ́n sàlágbóra bí sàmà èyí kó o ti wo báwo ló ti máa ń gbádùn tó máa ń ta al-Qur'an jù tó máa ń ta al-Qur'an bóòlù ti máa ń tọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ máa ń balẹ̀ ọkàn rẹ̀ máa ń sùn àbí arọ́ máa ń ní ọ àbí máa ń ṣe é bíi pé nígbò ní parí náà ni yà á tí kò ní dúró náà tí kò ní dúró náà tó tó àìsí bẹ́ẹ̀ ní ṣe máa ṣe ọ́ kéèyàn fi kíni kéèyàn ó fura ẹ̀ wọ́n ní ọ̀tàlágbòrò ìsàmá yìí ààbọ̀ ní ọ̀tàlágbòrò àtàlábì màláyì wàlọ́dìnà àlùmọ́sílẹ̀ ti sàmà yìí wọ́n ní kó bá ti jẹ́ pé ìgbádùn àlùkò àn ìmọ̀ ní kíná torúkọ rẹ̀ adùn àlùkò àn yìí nínú ẹ̀míyàn ìgbádùn Eh, àtàwọn nǹkan eré ṣe pé ẹlòmí bá wà níbi títí ń ṣe ṣe pé ká ti fọ́ọ̀mù báyìí lẹ́yìn ọdún máa ń wí àbí ti ń bẹ́ẹ̀ títí ń ṣeré ìdúrà níbi yóò ti kọ́yà ló gbàgbé gbà náà tó ṣe inú rẹ ọkàn rẹ ọkàn inú rẹ máa dùn àbí ẹlòmí ti máa ń gbọ́ orin ṣètọ́n eh, yóò ti gbádùn ara rẹ̀ so ìgbádùn alukur'an gbọdọ̀ ti kíni ó gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ́kàn yẹn so tó bá ti wáyé ọkàn rẹ ọba àwọn ènìyàn tó bá ti pé wọn á ti ń ka ni ẹ̀yin tó bá ti ń ka alukur'an ọkàn rẹ̀ máa fún pínpín ní lọ́ọ̀lì máa pé kíni lọ́ọ̀lì máa pé ìfẹ́ alukur'an yẹn ó ṣe kíni ó kéré nínú ọkàn rẹ̀ tó Usman ibn Affan radiyallahu anhu nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní làwùtọ́ wọ́n qulubuna ma shaba'at min kalamillah ó ní tí ọkàn wa bá ṣe kíni tọ́kàn wa lè má dáadáa ni ọkàn wa ò ní ọ̀rọ̀ Ọlọ́run ní yú ọkàn wa ẹlòmíì ó ti ọlọ́wọ́ ọba àdékẹ́lá ebi yóò máa pààyàn gbogbo ìgbà ni ó máa ka ní gbogbo ìgbà tó bá parí rẹ̀ ó tún bẹ̀rẹ̀ tó bá parí rẹ̀ ó tún bẹ̀rẹ̀ gbogbo bá kà ní ọba àdékẹ́lá ò ní rò pé eré náà ti eré náà ti tó tòótọ́ kan bá dáadáa ni wọ́n ní bí ó ṣe rí nínú àwọn àpẹẹrẹ tó ìmọ̀ pé ọlọ́wọ́ ọba àdékẹ́lá òun náà ni òun náà ni kéèyàn máa ń ṣiṣẹ́ dáadáa kéèyàn máa nínú àwọn àpẹẹrẹ tí ẹ̀fọn àgbẹ̀ kínní ẹni òun fẹ́ràn ọlọ́run nítorí pé ọlọ́run náà ló ti kínní òun náà ló pàṣẹ àwọn ìwà dáadáa tó o bá ti wá ń ṣe àjẹkù fẹ́ràn ọlọ́run àlejò látó pàṣẹ náà alábìnrin náà ti yára ọkùnrin àhàfihàn kan àkàlàkà alábìnrin àwọn tí wọ́n jẹ́ àwọn special people nínú yín àwọn ẹni ẹ̀sán nínú yín àwọn náà làwọn tí ìwà wọn bá dáa àwọn tí ìwà wọn bá dáa nínú yín alábìnrin tó bá kan náà àlejò sọ káàkiri mọ̀dà kejì rẹ̀ àlejò láyé ànábì yìí kò ní í wà ìjẹ́nà máa ń láyà ke dàrúhù bá wà kíkọ ẹni tó wá jẹ́ pé níbọ̀ rẹ̀ aládùúgbò rẹ̀ kò ní fọkànbalẹ̀ kò ní bí kíni kò ní bí aburú rẹ̀ níbọ̀ rẹ̀ kò ní ìfọkànbalẹ̀ kò ní bí aburú rẹ̀ yóò máa ẹ̀rú sàmọ̀ bá náà ni ọ̀nà tó máa ń gbà ọdẹ nípa gbà fi aburú ara ní aládùúgbò rẹ̀ oríṣiríṣi ká máa da ìdọ̀tí síbi tí ó ti fi ni tí ó ti máa kó ìnira bá ẹ̀ káwá nílé ká máa gbé orí òkè ká máa ṣe kí ni ká máa jẹun ká máa yẹ lókè gbègbègbè ẹgbẹ́ tí wọ́n á sálẹ̀ onírúurú sùn àbíkájọ sílé tira wa tí wọ́n máa pílé orin kó máa ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ máa dún gbègbègbè gbogbo àwọn kan yìí àwọn ọ̀nà tí yẹn fi ń fara ní aládùúgbò ni ànábi wa ti tó lágbára dé ànábi ní ẹni tó wà ń fara ní aládùúgbò ànábi ní oníṣẹ́ kí ni ànábi ní kò ní wà lè jẹun náà so bákan náà ní hadith ànábi sọ̀rọ̀ wà lọ sọ́là mí láti mọ bí pàtàkì ìwà dáadáa ẹ̀ bí ṣe máa túmọ̀ pé ìfẹ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá ẹ̀ ń òun náà ní àdìgbà ẹni sọ̀rọ̀ wá wàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ mú pé àwọn tàbí àdẹ́bí àdẹ́bí ń sàlọ̀lá tàbí tí wọ́n ń sàlọ̀lá ó bá dùkú wọn dídàbí wọ́n dídàbí pé àwọn fẹ́ẹ́ segin ni àwọn fẹ́ẹ́ gba omi àlọ́lá àdẹ́bí sọ̀rọ̀ wá wàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ láti segin ni láti fi para. àdẹ́bí sọ̀rọ̀ wá wàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ mú wa ní èwo ló ṣe yín àdẹ́bí ni má yà mí lókun àlà hàdá wọn ni èsè dẹ́bi dẹ́ àdẹ́bí ni segin ni ṣe dẹ́bi ṣe báyìí tó bá àwọn mẹ́kẹ́ ọlọ́run àdẹ́bí àdẹ́bí so in ó lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà kéèyàn máa ti tàbámùkù bí àfáàrí rasul sallallahu alayhi wa sallam kéèyàn máa wá àbáríkà pẹ̀lú àwọn kí náà mo bá wípa ànábì sallallahu alayhi wa sallam ìwòsàn omi táwọn nígbà fi tàbàlá ètò ẹnu ànábì sallallahu alayhi wa sallam irun àwọn kan ìwòsàn wà bẹ́ẹ̀ mú ọba tutọ́ orí ó ya kó tutọ́ sí wọ́n ẹ̀rí gbà ẹ̀hẹ́ ẹ̀yọ́ kọ̀ tó bá ara rẹ̀ ni so anábì nìkan lọ́wọ́ balẹ̀ kọ́lá sí kíni oníkan lọ́wọ́ fẹ́lẹ́ ìfún àwọn ènìyàn bá anábì lóṣù pé àtúntà àbí ń gbà lórí omi àlọ́lá rẹ̀ òun náà ní pé kíni tó bá fẹ́ràn ọlọ́run ni àti fẹ́ràn àmì sọ̀láwà lọ́sọ̀lám so àmì sọ̀láwà lọ́sọ̀lám wá ní mọ̀nsáràbù ayòlí bàbá àwọn ọ̀ṣọ́là anábì ní tó bá dùn máa tó wà pé nù rẹ̀ dùn òfẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run òṣìṣẹ́ nífẹ̀ẹ́ àmì sọ̀láwà lọ́sọ̀lám awo yuhibbahu Allahu wa rasuluhu abuka kana biya kọlọ ni fẹrẹ kana sallallahu alaihi wasallam na to ni fẹrẹ anabi ni fari yasuk hadithahu idha haddatha anabi tó bá ti fẹ́ sọ̀rọ̀ ma rí pé òdodo ló ma sọ yẹ kí ọ̀rọ̀ tí ó bá ti jáde lẹ́nu rẹ̀ máa jókòó jó òdodo wal yu'addi amanatahu idha tuni sábà fi nǹkan sí ọlọ́dọ̀ ẹ̀ sábà fi àdé bàbá fipamọ́ ẹ̀ sábà ẹ̀kọ́ sí nǹkan sí ọlọ́dọ̀ àmánà ẹ kó o ṣe kí ni kó o dá àmọ́ náà wọn padà gẹ́gẹ́ bí wọ́n fún ọ wà yóò ṣe máa jẹ wá ọ máa ń jẹ àwa ọ so ẹni tó bá sì bá ẹni tó bá mú létí ẹni tó bá jẹ aládùúgbò pẹ̀lú kó o ṣe kí ni kó o máa ṣe dáadáa pẹ̀lú aládùúgbò rẹ má fara ní ẹwà àwọn tó bá níbi ìtọ́ka sí tó pé á ah, tó bá nìkan fẹ́ ìfẹ́ ọlọ́run wo òfin fẹ́ fẹ́ àná olódò bí nǹkan tó yẹ pé ìwọ náà yóò rí inú ẹlẹ́yìn máa wò pé ah, àbá sọ báyìí nípa níjà yóò wà náà lórí báyìí yóò wà pékinì yóò wà rọ bẹ́rẹ́ àbí kó wú ìlọ́nà kò ní sọ kọ́là yóò bá pékinì báyìí kó náà yóò bá rí káàtó wájẹ́ pé àwọn tó súnmọ́ ẹni tó fẹ́ràn náà yóò bá rí sódódó tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kíni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àmàna ẹ gbogbo àwọn tó nínú yàrá ní sọláwà ní sọláwà náà ẹ àwọn kan náà ta yìí tù ó wà ní àwọn tó kuma fi tọ́sọ́rọ̀ àmì sọ̀rọ̀ àwọn àdọ̀tọ́ là ń kó bá bẹ́ẹ̀ tẹ́ẹ̀bẹ́ náà ni kó sùn ìjìwà ká ṣe dáadáa pẹ̀lú àwọn tá a jọ ń gbé fún àwọn alábàágbé àmì sọ̀rọ̀ àwọn àdọ̀tọ́ là ń tí yóò bá ṣe dáadáa pẹ̀lú yẹn tí wọ́n fi nǹkan sí yàn lọ́dọ̀ wọ́n wá tó so látara tí àníbi ní ó sùn ìjìwà pẹ̀lú àwọn aládùúgbò rẹ̀ nínú àwọn àpẹẹrẹ tí wọ́n fi mọ̀ pé ẹ̀fẹ́ wọn wà ní kíọ́lá òun náà ní kí ni àtàlábùrù fi lè tọ́ a òun náà ní kí ẹ̀ bá ti ń ṣe tọ́lọ́hún fẹ́ kí ó sì máa jọ̀máyà tí ẹ̀ bá ń ṣe ìtẹ̀lé tọ́lọ́hún wà tò nínú àwọn àpẹẹrẹ ni kí n sì mọ aládé ọkàn pé a níta yẹn ń tè yí o ẹni pé dáadáa pé pé yẹn gbọdọ̀ máa sókè ni èèyàn gbọdọ̀ máa yára láti ṣe ni. ẹ̀yìn tí anabi sallallahu alaihi wasallam anabi sọ nínú hadith rẹ̀ kan ó ní wàjú ìlà kóra tó a ìní fi sọ̀rọ̀ ó ní ọlọ́ọ̀bà àlekọ́lá fi tutù ojú èèyàn ànẹ́lì pé inú mi máa dùn kò ní dín sáà ti máa rí tutù ọkàn parí òun náà ní kí ni fi òun náà níbi yẹn tó bá ti bá wà ní eré wọn iná ìyàwó àyíṣà ní ẹ̀rọ màbà ọ̀pẹ́ àti ìpè ọ̀gá ti ṣẹlẹ̀ ànábì ó wà lórí dùnbà mí lórí irun ẹsẹ̀ lójú wù kò sì ní kó mẹ́ sóyún torí pé kíni ànábì ń gbádùn ìbájọpọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹ̀rí àbíntàwá wa lọ́sàlám wọn nígbà míì ànábì àwọn sọ fún Bilal ànábì àwọn sọ ànábì sọ fún Bilal pé yá Bilal akínú sọlá àrísìnà bí ha ìwọ Bilal akínú sọlá ẹ̀yà wá sí ẹ̀ ń pé á ah, wá fi kíni wá fi ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn wa látara kíni látara irun so ó túmọ̀ pé ẹ̀yìn alẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sán wọn ni ìdààmú ẹ̀bà òṣìṣẹ́ tí ìnáwó bá dé bá lẹ́yìn báyìí fásitì ayé ọ̀sọ̀lá àwọn yóò parí lọ kí orí parí ní lọmọ sáà sínú ó sì lọ yìí náà kíra so táwọn náà bá fọ òwúrọ àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó máa mú ìfọ̀kànbalẹ̀ báyìí téèyàn kọ̀rọ̀ fún un tó nǹkan yẹn sókè ni yóò tutù ní ọkà rẹ̀ ṣé àyè kìíní kan ìwọ bànújẹ́ kan ló bá yẹn ni àbí àdéhùn kan yóò pé àpẹẹrẹ ah, wa ṣe lé báyìí láti ayé lọ sọlá nǹkan àti ìmọ̀ ṣe ni pé àníbi òsèké ni àníbi ọ̀rọ̀ fún un bó o ti jòkó òní sí lásìkò yẹn ní ti báyìí o ti wà ní àsìkò ẹlẹgẹ́ ẹ o ti wà ní àsìkò tó jẹ́ pé ẹ o ti wà ní tẹtẹlẹ tó jẹ́ pé ṣètọ́ni lè ráyè ṣe kí ni o lè ráyè lòún gbà gbígbà wípé tí ìbànújẹ́ bá ti dé báyìí ìmọ̀ ni o ti kí ìmọ̀ ọgbọ́ ọkọ̀ pàṣọkò ṣètàní wà wọlé àtàrà bẹ̀ yóò máa pọn láwọn options oríṣiríṣi àbí báyìí ló gbà wá ni àbí ẹni báyìí ni àbí báyìí òṣìṣẹ́ báyìí wò òṣìṣẹ́ báyìí wò òun náà o yóò máa tú òun náà ni yóò máa dé títí tí òbí wá pè ọ̀rọ̀ síbi kíni yóò wá pè ọ̀rọ̀ síbi ẹ̀bọ̀ tọ́lọ́ ọba àdìsọ́lá àmọ́ tó bá ti lọ síbi irun ṣètàní ó ti kíni ṣètàní ó sa ó sa fún tó sí rẹ̀ èyí ó sì rí ìfọ̀kànbalẹ̀ so ah, nínú àwọn àpẹẹrẹ láti fi hàn fẹ́ràn ọlọ́run ọba àdìsọ́lá òun náà ni al-ihsas bil-hasrati wal-asal inda so nígbà tí ìrún bá kó yàn ro àbí dáadáa kan nínú tẹ̀lé tọ́lọ́ ọba àdìsọ́lá tí yẹn bá mí tiẹ̀ kí yẹn máa fíìlì pé inú yẹn bàjẹ́ wọ́n ní kan náà àwọn sọ́là wọ́n ní ọlọ́ kírun mọ́ṣáláṣí wọ́n bá tó fi kírun tán ó mí sí irun ó wá délé wá padà sílé ó kírun tán báyìí ó ní ìjòkó yìí ń sunkún ń sunkún ń banújẹ́ pé kí ni ah ìrùn jẹ̀mọ́ kí kìí ṣe pé jù ta ṣe ìgbà lóbi gan báyà lóbi máa wọlé máa yọ gan kó bá kó bá má jẹ ọba kó bá yẹ dáa fífún ayé ni mọ́mù yẹn ti máa pẹ́ jù yóò lè máa yọ lẹ́yìn kí tí òbí wa kí lọ kọ́lá wọlé máa ṣe lábàrà bá àlọ́ àlá táwọn oníṣìí máa múra pé abẹ́ bá wọn ọ̀rẹ́ kó parí tiẹ̀ kó ṣe kí ni da tiẹ̀ sẹ́ni ọ ó sì máa jáde lọ ṣòwúrọ̀ àwọn nǹkan láyé nísìnyí nínú àwọn àpẹẹrẹ àmọ́ nítorí àsìkò àtìfẹ́ sọ nípa tàlẹ́ sallallahu alaihi wasallam náà nínú àwọn nǹkan tí yẹn máa ń mọ̀ pé yẹn fẹ́ràn ọlọ́ọ̀bà ìtọ́lá òun náà ni al-ghiratu ala maharimillah idha intuhikat tá a bá rí ẹni tó fa ọgbà ọlọ́ọ̀bà ìtọ́lá yà á máa ní kíni èèyàn máa ní gíyà fún èèyàn máa ní gíná owó ìtara èèyàn máa ní owó la òfin ọlọ́run tí yẹn bá jẹ tí yẹn bá yà pa tó bá lẹ́ni agbọ́dọ̀ rí lára pé ìtara ọmọ ó sì ṣe ìṣesí tó jẹ́ pé bí o bá ti lágbára mọ́ tó bá jẹ́ pé láàrin ìyàwó rẹ láàrin ọmọ rẹ ni ó gbọ́dọ̀ lágbára nítorí pé oníkàpá láti kọ́ fún ọ tó bá jẹ́ pé omi tó ti ni ó gbọ́dọ̀ fi ọ̀rọ̀ sínú ni kò sọ pé hàn tẹ́sí yóò dáa kárí nǹkan yẹn tó bá jẹ́ pé tó ti wá lágbára láti sọ̀rọ̀ náà ni tó jẹ́ pé ọkàn náà ló fẹ́ fi kọ́ ẹ́ kí nǹkan so inú àwọn kan tí mo mọ̀ pé a ah, ẹni yìí ti kí ni ẹni yìí ní owó ó sì ní ìtara fún pé wọ́n láti dìfẹ́ǹdì ọgbà ọlọ́wọ́ bá àdìsọ́lá ẹlòmíín bẹ nígbà tí ẹ̀tọ́ ọmọ àtẹ̀tọ́ rẹ̀ dún lójú rẹ̀ ó pọ́n tó bá dé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá tí wọ́n ti kí ni tí wọ́n ń fa aya lójú rẹ̀ báyìí yóò kàn dákẹ́ ni ẹlòmíín ti ó ní àdébí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ làwọn ó lànà yóò sí wọ ìlú kankan báyìí ẹ̀yìn àyàfi kí ni àyàfi táwọn ìbá jagun sójú ọ̀nà ọlọ́run ló kù ó ní àtàwọn ìsọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ làwọn tó bá jagun tó bá jagun sójú ọ̀nà ọlọ́run ló kù àbí tó bá rí pé wọ́n ti kí ni táwọn ìbá rí pé wọ́n fa ọgbà ọlọ́run ọba nìkẹ́ láyà ojú àná yóò sì padà. anabi fẹ́ràn ọ̀sánà tí gbogbo èèyàn mọ̀ pé a ah, níta náà fi fẹ́ náà ni nígbà tó di nítorí ní ti pẹ̀lú òfin ọlọ́wọ́ bá àdéjọ́ la ànábì chéjì ojú sí nígbà tí ẹnìkan jalè táwọn wá bá ànábì pé àwọn abẹ́fẹ́ bá ní pé káàdé dákun kó yá sí rẹ̀ sí pé èèyàn ńlá àwọn atóbi náà ti bá wí tí wọn máa wá àwọn tàbí bá a sì pẹ̀ wọn á wò kó tala lè ti dá ti bá ànábì sọ̀lá ẹnìjà oníbi òsàmù lọ òsàmù náà bá dọ́dọ̀ ya òsàmù Usama ṣé wọ́n ní wọ́n máa fi ń sípẹ̀ níbi òfin ọlọ́run níbi pọ́nísẹ́ǹtì ọlọ́run olùwọ́fẹ́ máa wá sípẹ̀ sí ara Usama kò sí. ṣùgbọ́n kan náà irú ìṣẹ̀lẹ̀ ní ìṣúṣẹ̀lẹ̀ sí Usama kò sẹ́yìn nígbà táwọn àlejò ogun tó wá ká tètè yìí kan mọ́ kọ́nà tètè ní wọ́n á ní ashhadu an la ilaha illallah Usama bá bẹ́ẹ̀ ó ní ó fẹ́ fi dìfẹ́ǹdì ara rẹ̀ ni nítorí pé wọ́n ti fẹ́ tẹ̀ ni àwọn adélé lójú ogun àtọ́fà náà ti fi ń tó ṣẹlẹ̀ ní ẹ́ àlẹ́ ànábì wa fajúro ànábì wa sọ fún Usama pé àpàtàkìtàwó bá dà àǹkárà la ilaha illallah Usama kò sì pa lẹ́yìn ìgbà tó sọ pé la ilaha illallah àpàtàkìtàwó bá dà àǹkárà la ànábì wa ní ti tiẹ̀ Usama wa ní ó ní ìbànújẹ́ ti bá wọn ṣe pé òun fẹ́ẹ́ lè máa wò pé kíkó jẹ̀mọ́ ti láyé gbà wọn kí nǹkan wọn jẹ̀mọ́ kó jẹ̀mọ́ ti ń dẹ́gbà kí nǹkan wọn ti ṣẹlẹ̀ so ara nǹkan tá à ń pè ní kíni ọgbà tí ẹ bá fa ọgbà ọlọ́run ya kí yóò tóbi ní kí yóò fi hàn ọmọ rẹ tó fẹ́ràn tó bá tọ́jú ọ̀bẹ ti mu parí kórikó lé kórikó òun ò ti mọ̀ ẹgbẹ́ aláàbì ah, nígbà díẹ̀ tí ó tó tó bá ti ṣe pé kó nọ́mà tì tì fẹ́ hàn ra tó bá fẹ́ fún ẹ ẹ ra nǹkan fún mi ọmọ rẹ wá dé nìsín wá yá bí ibùdó bẹ́ẹ̀ ra kíní kan wá wò pé nǹkan tí ò bá ẹ̀sìn mu ni ara ah, ah, òsì tó jọ bẹ́ẹ̀ àwọn nígbà bẹ́ẹ̀ ọmọ kékeré nígbà tí ìgbà yẹn tó bá padà fún ọmọ padà mọ̀ à wọ́n ló gbá o kò <laughs> gbé irú nǹkan báwọn ló máa gbé kí ni yóò máa máa la ni kó di màlá ti gẹ́gẹ́ pé nǹkan yóò dáa èyí ti kí ni èyí ti dé bẹ́ẹ̀ so eléyìí òun ni díẹ̀ nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ pé kí ni láti mọ̀ pé àyàn nífẹ̀ẹ́ ọlọ́run bá rìkẹ́ ọlá ẹ wá rí pé ànábì sallallahu alaihi wasallam èyí ti pé òun náà ni ọlọ́run bá rìkẹ́ ọlá ń ti wà ètò jẹ́ pé ìfẹ́ ànábì yìí òun náà nú àwọn dìtámínáǹtì ìfẹ́ ọlọ́run bá rìkẹ́ ọlá ni inú àwọn ọ̀dá àti ọ̀dá ẹni ìfẹ́ràn ọlọ́run òun náà ní kí ni òun náà sallallahu alaihi wasallam yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa wọn mọ pèsè wọn mọ káàkiri náà káwọn níta níbi sọlá wa ìwọsọlá ọ̀rọ̀ wọn dàjẹ bí olórin kan akọlọlọba kan tó ní wàkó ló ń yẹgbẹ ayé wa fúlàn tìlẹ ìlà wàlẹ ìlà aláàtò kí wòlá hún bìbá àká ìdá sábàtà dìmá ohun fi dùmọ́ ohun fi dìmá rìn tàbá ìyá nàmá ń bà ká ní mà ń tàbá àká. tó àwọn olórin ní gbogbo yẹn ní pàtó mọ́ra pé àwọn fẹ́ràn léla olómìnir kan ní jẹ́ bẹ́ẹ̀ tó ti rẹwà gbogbo yẹn náà wọ́n ń dáa èmi òun lòún fẹ́ ilé ìdókòwò lòún fẹ́ ilé ìdókòwò lòún fẹ́ wàlẹ́lá aláàtò tí ìrùlá ń bìbá àkà àmàlẹ́lá gbọ́n ò kọ̀ǹfàmù ẹ̀fẹ́ nìkan sánú wọn kò lóun fẹ́ nìkan sánú wọn ẹ̀ ọ́n wá ní ìgbà sábàtà dùmọ́ òun bí dìmá nígbà tẹ ẹ bá padà wá rí pé omi ẹkún ó wá rò papọ̀ mẹ́jẹ̀ ó sunkún dégbé kí ni ni wọ́n sún ẹ̀jẹ̀ tàbá ìyá nàmá bàtà ni má tàbá ìgbà wọlé ẹ̀mí ti ń sunkún àtẹnitì ìfẹ́kún ṣe ẹ̀ ìtumọ̀ yìí náà ni pé nígbà tí ẹ bá débi àwọn fi ń mà ike yẹn níkà nàbí sallallahu alaihi wasallam ìgbà yẹn lẹ́mọ̀ ike ẹni tí ń kílé mú ọ yá mo fẹ́ràn ànábì fẹ́ràn ànábì lódodo so òun ti dá òun kílé mú kó níkà nàbí sallallahu alaihi wasallam ẹ wọ́n ní ẹ tá ẹ تعصي الإله وأنت تظهر حبه هذا òun gbàgbọ́ wa kó fẹ́ àná sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé innal muhibba liman yuhibbu muti'a ẹtí máa fẹ́ràn yàn ẹ máa tẹ̀lé kí ni ẹ máa tẹ̀lé tó fẹ́ràn yàn fọlá wáyé tó di ìyá ní òkú lọ ẹ̀rọ àwọn ẹ̀ma tẹ̀lé ẹ̀lọ́dún òbí lè jí à wọ́n wá wo jí à bẹ́ẹ̀ àmọ́ tó gbọ́ fẹ́ràn ẹ̀ lọ àwọn apá àlẹ́ yìí rẹ̀ bí àjọ <laughs> jìyà rẹ̀ tó bá àjọ sí kí ni àjọ ń gbádùn náà so ẹni tó fẹ́ràn yàn ẹni tó ẹni tí ó fẹ́ràn so ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ààrẹ ẹ̀sìn ni tó yẹ pé ó kálukú gbogbo mùsùlùmí pátápátá agbọ̀dọ̀ máa ń ti kíni agbọ̀dọ̀ máa ń ta alápá ń tètè pé báwo láti ti kíni bó láti nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí nínú àwọn àpẹẹrẹ káàkiri mà ipe èèyàn fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam àwọn dalail mahabbati nabi sallallahu alayhi wa sallam tí ó máa tọ́ka wa tó jẹ́ inú ẹ̀ òun náà ní tẹ̀sírímù mahabbati nàbí sallallahu tẹ̀sírímù nàbí sallallahu alaihi wasallam ala kulli ahad òun náà ní ká máa ti ànábì sallallahu alaihi wasallam ká máa gbé síwájú gbogbo yẹn gbogbo yẹn pátápátá kánàbí máa ti kíni kánàbí ó máa jẹ́ nàbà wán kífẹ́ nìkan kan kó má gbáwájú nínú ọkàn wa kó má bọ́ síwájú fẹ́ ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ ní táàbì mọ̀ kékeré táàbì mọ̀ kéèyàn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam anabi gan sọ fúnra rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ anabi ní ana sẹ́yìn ìlú wàlá di adam wàlá fàkàr anabi lè mi la síwájú gbogbo ọmọ anabi adam ò tí ì ti ṣe fáàrí o la fàkàr anabi ní kí ì ti fáàrí o wà á na awo wàlú ma yẹn ṣàkó àni wòl kọ́bù èmi sì là kọ́kọ́ ẹni tí ilẹ̀ ilẹ̀ wọ sàárè kọ́kọ́ lanu fún tí wọ́n kọ́ bẹ́ dìde anabi ní bẹ́ẹ̀ lọ́sẹ̀ rí wà á wàlú ṣáàfin wà anabi léwọ̀n sì ní àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ sí kíni tí ó kọ́kọ́ sí pẹ̀ tí ó kọ́kọ́ bá àwọn èèyàn sì òun náà sì là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe kíni tó kọ́kọ́ gba ìpẹ́ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nìfín nínú àwọn tí ń tọ́ka ni pé Ànábì sallallahu alaihi wasallam súláàtì òun náà ní ká máa ṣe kíni òun náà ní ká gbé Ànábì sallallahu alaihi wasallam ká gbé e síwájú nínú àwọn àpẹẹrẹ tá nínú àwọn ọ̀nà táwọn wá gbà nàám nínú àwọn àpẹẹrẹ dàláìlú ìfẹ́ Ànábì sallallahu alaihi wasallam òun náà ní àṣànà wà lẹ́yìn bá wà áàlù òun náà ní ká máa ṣe kíni ká máa yin Ànábì sallallahu alaihi ní báyìí sọ̀rọ̀ àwọn àlùfáà àgbà tẹ́lẹ̀ ni báyìí ṣe ẹ̀ báyìí ṣe lẹ́tọ̀ọ́ sí àgbọ̀dọ̀ yìí kọjá ààlà so nínú àwọn ọ̀nà tágbà á máa tún lo ẹ̀kọ́ pẹ̀lú àlùfáà sọ̀rọ̀ àwọn àlùfáà òun náà ni alexander min dikirihi òun náà ni ká máa sikini ká máa rántí ànábì ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọn àgbàdo máa jẹ́ ànábì sọ̀rọ̀ àwọn àlùfáà òun náà ni ká máa sọ̀rọ̀ àgbà ànábì sọ̀rọ̀ nínú àwọn sábà sábì máa ń jà lọ́sọ̀ láwà lọ́sọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni ká máa tẹ̀lé ìlànà anábì sọ̀rọ̀ láwà lọ́sọ̀ lám nígbà tá anábì mú wa ká máa tẹ̀lé ká máa lò ó ká sì máa tẹ̀lé. náà nínú ọ̀nà tó yóò gbà tó yóò fi lo ẹ̀kọ́ pẹ̀lú anábì sọ̀rọ̀ láwà lọ́sọ̀ òun náà ni al-adabu fi masjidihi kọ́dà nínú àwọn ọ̀nà tí èèmọ̀ pé nǹkan ànábì ni pé tí ẹ̀ bá tó wà ní máa ṣe kí ni ìyẹn tó máa lé ẹ̀kọ́ àkókò sáà ànábì láyé má kò sí ń bẹ̀ má wọ́n wà ní mọ́sálásí Ànábì sallallahu ìfarabalẹ̀ tó gbọ́dọ̀ ó tó pọ̀ sí lára nya. lókè wà ní mọ́sálásí Ànábì sallallahu alaihi ti rí eléyìí ọ̀dọ̀ Umar Umar ó gbọ́ táwọn kan pariwo wọ́n sọ̀rọ̀ sókè wọn bó Umar wá pè wọ́n pé antuma alábùrẹ̀ méjì àwọn pé mi àlè kọ́ àti kọ́ sọ́pá àmàdínà ni yé ni sọ́pá màlúù ni yé ni la àwùjá àtúkùmá bọ̀rọ̀bà ìbálò yìí tára yóò sì yá. nínú mọ́sálásí tẹ̀fà á ní àṣọ àtàkùmá ìmọ̀síjì Rasulullahi sallallahu alaihi wasallam mọ́sálásí àná bìrẹ̀ dínkù sókè báyìí. tó ó fi yé wa pé kíni pé nínú àwọn ọ̀nà téèyàn fi ń ṣe kíni téèyàn fi ń lo adab pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun náà ní kíni òun náà ní kíyàn ó ṣe kíni kíyàn máa lo ẹ̀kọ́ pẹ̀lú mọ́sálásí Ànábì ẹ̀wù ní sẹ́yìn bára lẹ́yìn ẹ̀rù gba àwọn kan yẹn wá bákan náà yóò zuhur mọ́tì bára dìhì alimadina alimunawa ká sọ ìwọ madina ìlú alẹ́ sallallahu alaihi wasallam ẹ̀rù alẹ́ sallallahu alaihi wasallam máa sọ nínú hadith rẹ̀ pé náà aláhu man ahdatha fiha aw awa muhditha alábìnrin ìbínú ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí máa ń dá àdáadáalẹ̀ sínú ìlú yìí aw awa muhditha àbí aládáadáalẹ̀ tí wọ́n ń gbà láyè ní akọmọdé tẹ̀ sí nílùú madina so nínú àwọn àpẹẹrẹ nínú àwọn tí a máa fi gbé ní tí a máa fi àmà ìfẹ́ àlẹ́ sallallahu alaihi wasallam nínú ẹ̀ wọn náà ní tàwùkìrù hadithihi wa ta'addubu inda sama'ihi ká máa pọ́n ọ̀rọ̀ ànábì lé àwọn bàbá ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀jọ̀ bá mi ṣe wá sọ ọ́ ní lónìí wọn bá láti sọ̀rọ̀ ẹlòmíì ò tiẹ̀ ò pé ẹni sọ bẹ́ẹ̀ wàá lè wà mùsùlùmí ṣé mùsùlùmí lè rú ẹni mu ẹ kí ni fi ń practice Islam rẹ̀ gan ẹ tó ní kòránì kan ló ń fẹ́ gbọ́ àwọn sọ fún pé àwọn òfin wa pọ̀ nínú musulmi àti sọ̀rọ̀ àwọn ìfẹ́ lánàá ẹ nínú tí yóò sínú àdébì kankan ẹ̀hẹ́n ó dùn mọ́ àyà kan náà lọ́kọ̀ àná tí wọ́n bí ayé hadith bá a dáwọ́ yóò mí nù so hadith ọlọ́run sọ yìí nìsín ẹ̀ alùpùpù àná lọ́lọ́run gbà yóò pẹ̀lú hadith mẹ́tò pọ̀rọ̀ àìkéwú nìkan ẹ àtàmọ́ dikitari ẹ̀dí wà lẹ́sìn mújídù tó gbé kírísítẹ́nì ló dé ògbé mújídù ó lọ wò súnmọ́ rẹ̀ ó ní hadith ó ní díjẹ́ bẹ́ẹ̀ ni wọn náà ti gbé wa nù ayé ọlọ́wọ́ àdìgbẹ́lá pé ọlọ́run ní hadith rẹ̀ tó máa gbàgbọ́ lẹ́yìn Qur'an so ntọ́lọ̀ ọba àdìgbẹ́lá sọ ni pé ọ̀rọ̀ mi ìwò lẹ́ẹ̀kú máa ti kíni lẹ́ẹ̀kú máa nígbàgbọ́ sí lẹ́yìn al-Qur'an tó jọrọ̀ lọ so àwọn ayé àwọn yẹn ti pé wọn wọ́n máa sàlátà kó hadith anabi sallallahu alayhi wa sallam láwọn hadith tó ní tó ní látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó máa ń sọ hadith anabi sallallahu alayhi wa sallam tó máa wí káàdì bá sọ̀rọ̀ tó máa sọ hadith kan ẹlẹ́mi ti sọ pé nítorí yìí sí ni. wọ́n lè sẹ́kọ̀ọ́ ní nǹkan sọ̀rọ̀ àná lẹ́yìn bàtà anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ kan má sẹ́yìn sẹ́gbẹ́ tí bàbá ẹlòmí bá sọ̀rọ̀ náà kò ní sọ̀rọ̀ léba kò ní sọ̀rọ̀ nípa àbẹ́ gbọ́n kò ní sọ̀rọ̀ lé àmọ́ táwọn ìwà máa ní ọ̀rọ̀ yóò rà nẹ́bí ni yóò wà ní ẹ lóòótọ́ o ẹ àlẹ́bí sọ bẹ́ẹ̀ lóòótọ́ o but tàbá wò ó ẹ̀ but opinion tèmi ẹ̀sìn bá wọn sìn ẹ̀hẹ́ yóò ní perspective tòun gbogbo àwọn ìjọ ẹ̀ nídìí báyìí àti mo fẹ́ ní ẹ̀rì sánjọ́ kan ń bá mi à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan mo á sọ fún pé nǹkan yóò dáa wa ni wa ń sàlẹ̀ wa ń jiyàn lórí ẹ̀ mo wá mú àdìsí wa fún kò gbọ́ àdìsí rẹ̀ rí èmi náà mo mú wa fún mo ti wá mú àdìsí wa fún ó sì fẹ́ mọ́ túmọ̀ àdìsí fún mi. ẹ tàbá wò ó bẹ́ẹ̀ nǹkan tá a nàbí sọ mi náà ah, ilé ìgbọ́rí tó fi mú tẹ̀sọ́ rí ìdí náà lẹ́sìn agbárí lẹ́sìn gbọ́ yìí so àwọn èèyàn ní àyàbá wọn wọ́n ní àyàbá wọn nínú ẹ̀sìn ọlọ́run ọba àdìsọ́lá so ẹ̀sìn ọlọ́run náà láti máa ń láyà sí bá ẹ̀ gbogbo profession tó wà láyé yìí gbogbo ẹ̀ pátápátá làwọn èèyàn máa ń ti kíni àwọn èèyàn máa ń respect profession tó bá ara rẹ̀ nísìn òní sọ pé bí náà gbé ìbò kó òní sọ pé àá ah, tó ṣe á lè tó bá ó pè bí kílíà tó bá rẹ̀ oníṣìí ó lọ sí tù òní lè ra abẹ́rẹ́ pé yé máa gbọ́ra mi gbá kàn sí wàá tẹ̀sí náà ẹ̀ ó kọ́ pé àmọ́ tó bá ti wá di kí ni tó bá ti wá di àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sùn ó kàrọ̀ kó wá di àfa àti màdìmọ́lé àti káfíńtà àti gbogbo ẹ̀ ẹ̀ wọ́n wá yọ ọ̀bẹ ti ẹ̀sìn ọlọ́run ẹnìkan ọ̀lẹ́ ilé ẹnìkan ọ̀lẹ́ sàn kankan fún agbó àyìn àwọn akéwú ó gbọ́ ọmọ lọ́ní àfáà ni ìgbà náà akéwú tí mo wá sọ̀sọ̀ kú sọ nínú ọ̀rọ̀ ìsìn ọlọ́wọ́ àbàlẹ̀ so àìní kíni àìní rí gáàdì fún àdìsí àmì sọ̀rọ̀ àbàlẹ̀ ìkẹ́lá kó wá jẹ́ pé tó bá ti bá ìfẹ́ ẹnu mu òun náà ni ó tẹ̀lé ìdí bá ti takò làákàyè rẹ̀ ẹ̀ẹ́n àbí tí ò ṣe déédé pẹ̀lú ibi tó fẹ́ lọ yóò sọ pé dọ̀rí ìfò yìí ẹlòmíín sì ṣe mọ́tọ́lá ọ̀rọ̀ àdìsí mi ẹ̀ẹ́n mọ́tọ́lá àdìsí àti kébí ọba àmọ̀débẹ̀ lákọ́lẹ̀ òun tó wá mú tiẹ̀ wá ẹ̀ẹ́n àwọn àgbà tó jẹ́ sí àfa rẹ̀ náà ẹ mọ̀túnmọ́ tó bẹ̀kù níyà àfa ní wàlú mọ̀rùfù mí àdúrà ìhàdí àdísùn tọ́ yìí mọ̀rùfù tó tí ì bá sáfà bá rí bá mu bó lọ́mọ kéwò rí ìfàmà yẹkúnù mọ̀rọ́bí yẹkúnù mọ̀rọ́bà bí ẹni tó wo ní bá ṣe rí bẹ́ẹ̀ náà lẹ́sìn ẹ̀wọ́ ẹ̀sẹ̀ náà ló ṣe rí ẹ wá wò ní sìn ìyẹn wá ń takò hadisi àlẹ́ ìṣẹ̀tì ah, wá ń sọ ọ̀sẹ̀ òun ètí ẹ fẹ́ ní kan pẹ̀lú hadith kí wọ́n ṣe fún ọ ẹ mara yín ni ẹ ọba jẹ́ kí Muawiya ló gbà wá kí ló mú kó ìyá Muawiya kí Muawiya tilẹ̀ tẹ̀lé ní àwọn sábẹ́ àná yìí ẹ ní nkátà bá tẹ̀lé wáhà ní àwọn tó ń kọ́ wáyé fún ànábì ẹ àná àwọn mùmíní ẹ ẹ dàgbà ànábì sallallahu alaihi wasallam ẹ ẹ kí ló kókó rẹ ẹ tó jẹ́ ẹ̀gbọ́n Muawiya ẹ ànábì sallallahu alaihi àwọn ìyàwó ànábì ni so gbogbo àwọn nǹkan báyìí nìsí àwọn nǹkan tó yẹ pé àgbọ̀ kéèyàn rí kan kọ́ máa dá gbogbo nǹkan báwọn wòrí àwọn ẹ̀sìn ṣe kí ni àwọn ẹ̀sìn ń wí ẹ̀ á sì tún ara àwọn ẹ̀sìn tó máa sọ pé kí ni tí ó máa ní a ah, tó sọ òfin ní ọ̀rẹ́ ni àwa sọ ẹ̀sìn ṣe kí ni ẹ̀ ẹ̀ sọ ti ń jò bá rí bẹ́ẹ̀ ṣé èyí kà máa wá lanu kí ó ṣe kí ni kí èèyàn máa pàdé ní ọ̀rọ̀ lọ́wọ́ bá nìkẹ́lá so eléyìí túmọ̀ pé àìsí kí ànábì ni ẹ̀ àbára Abdullahi Abbas ó ní sáà bá ti gbọ́ pé ọjà pa ànábì báyìí ó láwọn sáré rọ́ọ̀ṣì lọ bí tẹ́lẹ̀ bá wà ní ànábì sọ báyìí fún rọ́ọ̀ṣì ni pé ọ̀rọ̀ ànábì. wọ́n nígbà tó di pé nígbà táwọn yẹn ti wá fẹ́ máa ṣe kí ni ọ̀làmọ̀ alọ́kìlá sọ àbú wọ̀dàlú nígbà tó ti wá di pé kò sí nǹkan táwọn yẹn lè gun àti àwọn tómi tó sọ̀rọ̀ ogun àti àwọn tómi tó rọ̀ láti gun ìtumọ̀ yẹn náà ni pé nígbà tí àwọn yẹn òbí bẹ̀rù má láti máa parọ́ máa nẹ́bì tó fi wá di pé kí ni kẹ́yìn kan bá bẹ́ẹ̀ lọ́wọ́ nípa àwọn àtọ́fọ́n pé sámúlánà rìjàlák ọ̀dà ìgbèrè ti gbọ́rọ̀ eléyìí pọ̀sílẹ̀ sílẹ̀ náà wọ́n ta fún wọn níta fún wọn kàn bí ìlọ́wọ́ ẹ̀rígbẹ́ ta ló sọ fún ọ ẹ̀yìn nígbà tó fi ké nǹkan níbi máa àwọn ẹ̀sìn máa parọ́ kó bá àwọn ti máa ti pẹ̀lú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam alimami malik imamu darul hijra wọ́n ti imamu malik bá fẹ́ ka hadithi sáwọn yẹn imamu malik yóò wà lọ́lẹ̀ yóò tún yóò wà lọ́lẹ̀ múra yóò múra tí ó wẹ̀wù tí ó múra tí ó sọ̀sọ́ tí ó fi sọ àyíkára àwọn ọmọ tí ó máa bè lọ rẹ̀ pé à kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń jáde lọ ní yóò jẹ pílà yóò ya yóò ya inú gbá rẹ̀ yóò ṣe gbẹ wọn bá wá sọ fún yóò wá sọ pé kíni yóò wá ní ọwọ́ kí òbí yìí hadith Rasulullahi sallallahu alaihi wasallam kí ni òun fi ń sàpẹ́lẹ̀ hadith Ànábì òun fi ń ṣe àpẹ́lẹ̀ hadith sallallahu alaihi wasallam tó ń fẹ́ kà fún yìí kọ́dà wọn Imam Malik ti máa ń ka hadith lọ́wọ́ táwọn yẹn wá ń sọ̀rọ̀ àbáwọn tó wá ń sọ̀rọ̀ lẹ́yìn Imam Malik kó bí ó sí wọn yóò sì mú àyà wá pé ọlọ́run ní látẹ́rẹ́fàáhù àsùwàtà fún ọkọ̀ tó ti nàbí ọlọ́run ní ọlọ́run máa gbóhùn sókè fún yọ́n sàkóra náà ìdáńtà àkẹ́lẹ́gbà náà ìdí sọ́dà rẹ̀ kò àwọn ọmọ bàbá ara ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ bàbá ara ìdílẹ̀ ipe èyí ṣe kí ni èyí gbóhùn sókè níbi sànàbí sallallahu alaihi wasallam sànàbí bá ti ń sọ̀rọ̀ wọ́n ní àfáàwà Sa'id ibn Musayyib níjọ́ kan nígbà tó rẹ̀ wọ́n ló wà lérí ààrẹ wọ́n ní ó wá fẹ́ sọ̀rọ̀ nípa hadith Ànábì sallallahu alaihi wasallam kan ni wọ́n sọ pé àfẹ́ ìlú ni ó ní ẹgbẹ́ ìjòkó ẹni tí ò lálàáfíà wọ́n ní fàyí ni wàhádìmọ́ an òhádìta hadita rasulillah sallallahu alayhi wa sallam wà á nà mọ̀ sọ́jẹ̀ tá àdìsá náà fi tóbi ju bá ó tóbi jù bẹ́ẹ̀ lọ́dọ̀ mi kí máa ta àdìsá náà fi kí n sùn àbí kí n rọ̀bọ̀ fún tó ń tí kò sí rẹ̀ tí ò bá rúbá tó sì ní ẹsẹ̀ kí ni ẹgbẹ́ mi jòkó síwájú kó tó ṣe kíni kó tó sọ àdìsí ànábi sallallahu alayhi wa sallam inú àwọn àpẹẹrẹ pé ànábi ànábi sallallahu alayhi wa sallam òun náà ní tẹ̀síkù fi mà àkùbá òun náà ní owó sáà ní bá mú wá kágbá lódodo gbogbo làbá yìí sáré gbàmú wa fún akágbá lódodo ẹnìkan náà bí mú làbá rí wa fún ní àwọn àpẹẹrẹjọ gbé dàlẹ kìyàmù ànábì sá ń bọ̀ wá ẹ wọn ni ò ní wá mú làbá yìí sáré bí mú wá ní òfin nírọ ẹ ìsọlá wọlé mi yàrá jù ẹ sáré sọlá wà lè sálà mú lọ àti ẹni tí ń takò ó lára yóò ṣe ìsọlá wọlé mi yàrá jù ìṣèkọ́ ọkùnrin kọ́mọ̀rú òṣùpá tún sí méjì nínú àwọn kíni nínú àwọn mùjíza àti ìsọlá wà lè sálà mú ni àti ẹni tó ní òṣùpá òkùnrin méjì ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ

ẹ́ eh? ó ní Felix ó ní Felix ló kọ ẹ̀ńtọ̀ ó ní Felix of Nolan ó ní náà ló kọ pé èsì èsì ànábì subhana lẹ́bi asọ̀rọ̀ bí abdi yìí ní tọ́lọ̀ ọba àdìkẹ́lá tó fáwọn ìṣòwò ìṣòwò kí mímọ́ ọlọ́ ọba àdìkẹ́lá tó mú ẹrú rẹ̀ tálẹ̀ ẹrú rẹ̀ ẹ́ eh? tálẹ̀ ẹrú rẹ̀ tọ́lọ̀ múni ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí gbẹ́nu ayé àdúrà alukur'an ọlọ́run pé ànábì alhamdulilayi lẹ́bi anzala ala abdihi kitab tálẹ̀ ẹrú rẹ̀ ń bẹ̀rù ó ti wá dénú súra àwọn ìsìn tí ọba nígbà náà eh, ẹ́n oní ọ̀rọ̀ bá ní sọ ayé lànà àyàwó sọ látòkè délẹ̀ ó lànà bí kọ́ so látara rẹ̀ ó takò ìsọ̀rọ̀ àwọn ènìyàn wọn jù so anabi sọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ sẹ́lám inú dé òfin òfin fẹ́ràn anabi òun náà ní kí gbogbo làbárì táni bá mú wa fún wa ká gbà gbọ́ nígbà tó lọ́n ti ẹni tó lọ́wọ́ bá àdìkọ́ láti fi ni tó ti jẹ́rìí ẹ ọ̀mọ́ yẹn ti kọ́ àdìrẹ̀ hàwa ó ní kò ní sọ̀fẹ́ ẹnu ẹ̀ so kọ́là tó bá fi ọ̀sán lòrù fún wa ẹ̀yìn tó bá ní ọ̀sán òkò ní jẹ́ o àgbà náà ni torí kọ́lọ̀ tí kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu nítọ́lọ̀ fi máa amẹ̀rẹ̀ sásìkò títà náà yóò mú wa fún wa tí ó ti kíni yóò tako làákàyè àbí tí ò bá sí làákàyè bẹ́ẹ̀ àbí tí ò bá sí làákàyè yókù nìyí wa tako làákàyè wọ́n ni ó yẹ làákàyè ẹ̀wò kí sáà títà nẹ́bì. etinfin ẹ̀ẹ́n àdìsí àrẹ́bí ní etinfin tí ti bá tẹ̀sẹ̀ kọ́ kíní ọkọ rẹ̀ ìwé àdìsí hun kò sí ní jẹ́ bẹ́ẹ̀. àdìsí tó gbé tí ìgbẹ́láyà wọ́n ti ṣe ìsáàtì lórí ẹ̀ wọ́n sì di pé bàtí ìdè sọ́nù ìgbé nǹkan kan wà lára ẹsẹ̀ ìdìtì kan tó jẹ́ pé yóò gbé àrùn ìkejì tó wà fi lè wọ́ wọ́n nìkan kan wà lára ẹ̀jẹ̀ pé yóò ní neutralize ẹni tí ò ní gbé nǹkan wọn ṣe ẹ̀sìn bá nígbà tó jẹ́ pé kò sẹ́kọ̀ọ́ orí àwọn kan yìí nìsín àwọn tí wọ́n sọ ń jọ̀ọ́ fẹ́lẹ̀ gan yóò ti sọ ti sákò bẹ́ẹ̀ àmọ́ wò lẹ́kọ̀ọ́ kò sí rìsáàjì kò sí pé yóò ka kiri kan kò sí pé wọ́n kiri kan yóò kàn mọ́ sọ lọ gbúrú ní nítorí báyìí oko náà nù sọ́lá lélẹ̀ yóò kó so ẹ wá wò ní tù anabi sallallahu alayhi wa sallam ọlá anabi kọ́ àwọn sábẹ́ ní ẹ̀wọ̀n anabi kọ́ àwọn sábẹ́ lálẹ́ àlá àdìsí kọ́ àdìsí sọ́dọ̀ kàmọ́ ọ̀rọ̀ àìsàn mọ́ni òsọ́ọ̀lì oníkòsí ti ń jẹ́bẹ̀ ìrọ̀lì subhanallah ọ̀dà ẹni wá ń kírun alimusir àdìsí alimusir fi sọ́lá sí àdìsí ẹni tó jẹ́ pé ó kírun ọwọ́ sára ọ̀sán anabi anabi wa ní sọ́ọ̀lì fàyínà kàlámù tó sọ́ọ̀lì lọ́kì òfin kírun ó tún kí

iṣẹ́ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn tó kọ́ sẹ́rí sí tí wọ́n ṣe wọ́n ṣe tíọ́rì fún ẹ ẹ́ tí yóò mọ̀ wọ̀ ọ̀gá wọn yóò mọ̀ mẹ́sẹ̀ yóò mọ̀ sí kiri kan tó kó wá jáde níbi bá ní ọ̀gá ọkọ̀ azẹ́kọ̀ọ́sẹ̀ <laughs> kan wọn <laughs> so ibi tá a ti lọ òun náà ní pé kí ni òun náà ní pé èèyàn gbọ́dọ̀ gba ànábì sallallahu alaihi wasallam lódodo ǹjẹ́ ànábì sallallahu alaihi wasallam tánàbí bá mú wa fún wa a gbọ́dọ̀ gba lódodo àfáwọn Ibn Qayyim wọ́n ní qira'atu adab ma'a rasul sallallahu alaihi wasallam wọ́n ní tó jẹ́ olórí kéèyàn máa lo ládàbí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam òun náà ní kamalu taslim òun náà ní ti pé pérépéré ìjùkájú tẹ́lẹ̀ fún ànábì sallallahu gbogbo làbáyé tá a rí ìbámu wa ká ti kí ni ká gbà tọwọ́ tẹsẹ̀ ọ̀tẹ̀síbí ká sì gbé ká pè lódodo dúnà àyùmọ́lá mọ̀àrọ́dọ̀ tán bí kàyáàlì bá a fi kéèyàn má ṣe kí ni kéèyàn má máa mú àwọn ìtakùn kan wá fún ọ̀rọ̀ ànígbàmú wa pẹ̀lú àwọn kí ni pẹ̀lú àwọn kàyáàlì àwọn imagination kan tó jẹ́ pé kí ni tẹ̀ bí bá a fi tí o tẹ bá rí làákàyè bí jẹ náà ní ọmọ ìkọ̀rẹ́ jẹ pé ẹ wo gbàgbé nǹkan yìí ti sọ̀rọ̀ yìí yóò máa mú àwọn òrí kan wá tó jẹ́ pé yóò máa wá pè ní màá kóòlù ní kíní ìwà màá kóòlù níbi ò bá ti bára káyìí mọ́ tàmá fi sàtìlẹ̀ tó rà ní sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ gbé sẹ́gbẹ́ kan ẹ dákun nígbà tá a bá wá fẹ́ sọ èsì bíi làákàyè làákàyè tá láti máa wọ́n tètè mi ní àbí tiẹ̀ kò sẹ́ni tí ò gbà kó ní làákàyè bó o ti òkú ní làákàyè èmi náà ní làákàyè wọ́n wá fi làákàyè náà fi làákàyè tèmi wọ́n fi làákàyè tiẹ̀ wọ́n àjẹpẹ́ ẹ̀sìn ó padà dé ni ẹ̀sìn ó padà di yẹlẹyẹlẹ ẹ̀sìn ti làákàyè ẹ̀rí kan ní wọn láti sọ nípa àwọn ọmọ sínú forúkọ rẹ̀ ó ní ó ní alukurani nìkan òun náà ní aladilatu anakiliya ẹ̀rọ sọ́kè ní aladilatu anakiliya òun náà ní àwọn ẹ̀rí tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó wá wá bá wa láti kíni láti ní alukurani àbí láti sọ́nà àbí sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ ó sì gbá àdéhùn dànù ó lálùkùránì ní jẹ́bẹ̀ ó ní àti àdéhùn àti gbogbo tó kù ó ní aladilatu anakiliya ẹ̀wọ̀n tó fi tó jẹ́ hadith sọ̀kọ́ ọ̀rọ̀ tó burú ni àwọn ọ̀rọ̀ tó wo ni tó jẹ́ pé kí ni tó jẹ́ pé mùsùlùmí èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó máa gbogbo orúkọ bá láwọn kan tó burú tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀ kí ni wọn ò rí sáì dá àwọn yóò má làwọ ṣùgbọ́n àwòṣàkàn àbí kí ẹ̀ máa wá mú ìrújú kan wá àbí kí ẹ̀ máa mú àwọn ìbejì kan wá inú ọ̀rọ̀ kọ́lọ́ ọba àdìkítà ní sọ̀lá wàlẹ̀ sọ́lá bá ti sọ so kí ẹ̀ máa mú àwọn ẹ̀rí oríṣiríṣi pé kí ẹ̀ máa mú àwọn làákà ìfẹ́ lágbájá náà sọ báyìí lágbájá náà sọ wòzùbà láti azhanihim ẹgbọ́n ti ṣe ń pè zubalaati ẹ zubalaati azharihim àtàwọn dọ̀sbìn làákàyè ẹ ibi náà dalẹ̀ sí làákàyè lómi dọ̀sbìn ní bẹ́ẹ̀ ah. dọ̀sbìn yóò wà lọ́lẹ̀ mú kàwọn bẹ́ẹ̀ yóò máa fi tẹ́bí yóò wà fi tako ẹtì wà fi sí yóò wà fi tako nítorí sọlá sọlá wa so fọ ìwà ìdòwò bí tààkì ni wọ́n tẹ̀sílẹ̀ mi so látara délé anábìlì kan wọn náà yóò máa tẹ́kí ni láàmú sí ìdájọ́ lọ́dọ̀ rẹ̀ anabi láti mọ ìdájọ́ fún wa wọ tẹsílẹ òun nìkan láti pàdé tẹlẹ fún wọlé nkìyàdó wọlé ìdáhàn káàmù ìtẹlẹ ẹ àti ìgbàfà anabi sallallahu alaihi wasallam nìkan láti kìnnì láti fún kàmá wàhádà alimusal subhanahu wa ta'ala bil ibada ẹ kàmá wàhádà alimursil subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹsẹ mú Ọlọ́run nìkan sọ níbi ìjọsìn tí kò nìkan là ń jọsìn fún a mú anabi nìkan náà ní òun nìkan sọ níbi ìtẹlẹ àní tẹlẹ lómi papọ̀ mọ́ anabi sallallahu alaihi wasallam náà nínú àwọn àfẹ́bàgbà pé yẹn fẹ́ àlẹ́ sọ̀rọ̀ láwàá ẹ̀rọ sọ́lá òun náà ní ìtìbá àti wọ̀tà àṣòwò wọ̀lẹ̀ ìtìdá òbí àdìyí kí yẹn máa tẹ̀lé ànábì kí yẹn ti máa ṣe kíni kí yẹn máa lo ìlànà ànábì ànábì máa ń sọ fún wa ní gbogbo gbà pé ń na àyè àdìyí àdìyí muhammad sallallahu alayhi wa sallam ìlànà tó lórí ìlànà ànábì sallallahu alayhi wa sallam gbogbo làwọn tẹ́lẹ̀ yorùbá bìí wọn lára bí báyìí àwọn ní China àti ṣe kìnnìkan wọn ní ẹsẹ ṣe kìnnìkan láwọn kẹsẹ rí ìlànà táwọn bá wá mú wá yóò wá ṣe kìnnì yóò wá wù ju nǹkan táwọn ẹbí sallallahu alaihi wasallam táwọn ẹbí mú wá lọ so òfin ànábì ìlànà ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ ló gbọ́dọ̀ ṣe kìnnì òun ló gbọ́dọ̀ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí èyí tó àdára pé èyàn tẹ̀lé èyàn nífẹ̀ẹ́ sí yìí òun náà ní mọ̀ tí wọ́n fi yàn fẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn èyàn kórìíra ṣẹ̀rí ànábì sallallahu alaihi wasallam nítorí kíni nítorí pé wọ́n ní àwọn ìlú wọ́n ní kí yẹn gé yẹn lọ́wọ́ etí hash jù náà wọ́n ní kí yẹn bá ti sìnà kálẹ̀ kó pa wọ́n ló ti hash jù náà. tó bẹ́ẹ̀ ni àwọn ìdájọ́ mi mẹ́tẹ́ fáwọn yẹn ló gbé wá ìlú ìlú ní tàwa àti kíni àwọn akáàkùn kí á ilé ìwà òkè constitution òun ìwà òkè àmọ́ sáà nítorí láwàlú sọ́lá mú wá fún wa agbẹ́sẹ̀gbẹ́ kan àtàkùn pé kíni àtàkùn pé ìlú eléyìí ó ti kíni ó ti hash jù ẹ̀rí ọlọ́run bá nìkan lánàá alukur'an ọlọ́run darí wa àmì sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá wọn ọlọ́run bá àdékẹ́lá ní kójúwà àríkọ́sí dáadáa bẹ fún lára nàbí sallallahu alaihi wasallam àmọ́ kí ẹgbẹ́ yẹn náà ló wà fún liman kana yarjullah wọ́n tó bá retí orí ọlọ́run orí ojúrí ọlọ́run wal yawmal akhir tó ti segin ni tó ti yẹn kọjá lè kí á mà so ẹni tí ò bá ti tẹ̀lá nàbí ẹ ti mọ̀ pé òun náà wò sí ara àwọn tí wọ́n retí ojúrí ọlọ́run tó bá jẹ́ àlìkẹ́ á ẹ kò níbi ìjọsìn rẹ̀ ni níbi ìmúra rẹ̀ ni níbi ìsọ̀rọ̀ rẹ̀ ni níbi ìwà rẹ̀ ni níbi àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn níbi àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ gbogbo tí bá máa ṣe pátápátá yóò mọ̀ rí àdéhùn sallallahu alaihi wasallam níwájú ní ẹni tí òun máa ṣe kíni ní ẹni tí òun máa kọ́ ṣe. àbáwá ibn Kathir rahimahullah wọ́n ní àrè àyà wọ́n ní àyà yìí al-aslu wọ́n ní aslun kabirun fi ta'asi wọ́n ní pìlẹ̀ kan tó tóbi níbi ìmọ̀tẹ́kẹ́ni ìmọ̀tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam fi aqwalihi wa af'alihi níbi ọ̀rọ̀ rẹ̀ àti níbi àwọn iṣẹ́ tí ànábì sallallahu alaihi wasallam bá ti wa ahwalihi àti níbi kíni àti níbi àwọn ìṣẹ́sí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n hàdá amara Allahu tabaraka wa ta'ala an-nasa bi ta'ati an-nabi sallallahu alaihi wasallam wọ́n ní torí ìdílé yìí tọ́lọ́wọ́ bá àlejò láti pa àwọn yàrá nínú àwọn àpẹẹrẹ tí ànábì sallallahu alayhi wa sallam òun náà ni àtàhákùmọ́ ilà sunnati nàbí sallallahu alayhi wa sallam òun náà ni ká máa ń kẹjọ lọ ní súnà nàbí tí kí ni bàbá ti ṣẹlẹ̀ ẹ̀rọ àwọn ìlànà bíi nípa rẹ̀ ẹ̀rọ àwọn ìlànà nàbí nípa nǹkan báyìí gbogbo tábà máa kó lọ nídàájọ́ ká máa kó lọ sínú súnà nàbí sallallahu alayhi wa sallam so eléyìí nínú àwọn àpẹẹrẹ pa fẹ́ràn ọlọ́run àti ànábì sallallahu alayhi wa sallam ni ọlọ́run bá àdékẹ́ ọlá fúnfún náà kọ́lá oníkàlá wà rabbik ọlọ́run bá àdékẹ́ ọlá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú náfíù ọlọ́run bá àdékẹ́ ọlá ní kò ti jẹ́bẹ̀ o wà rabbik gbogbo ra pẹ̀lú olúwa rẹ̀ la yu'minun wọn ò nígbàgbọ́ o hatta yuhakkimuka fima shajara bainahum títí tí wọ́n máa fi fìlà láti ṣe olùdájọ́ adájọ́ níbi gbogbo tó bá tẹ̀lẹ̀ kí ni láàrin wọn thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt so lẹ́yìn ìgbà náà tó bá ti wá dájọ́ tán wọn ò gbọ́dọ̀ ní kíníkíní kanú ẹ̀mí wọn sí dájọ́ ànábì wọn ò gbọ́dọ̀ ní ìdájọ́ wa lè léyìn ẹ̀yìn gbọ́dọ̀ ti wá rí báyìí nínú ìwà nígbà pẹ̀lú sẹ́lì mú tẹ̀sílì ma wọn gbọ́dọ̀ jùpá ju tẹ́lẹ̀ ni ní jùpá ju tẹ́lẹ̀ tó kò gbọ́dọ̀ sí pé agbélẹ́yìn agbélẹ́yìn kò gbọ́dọ̀ sí pé abẹ́wòye sẹ́lẹ́yìn nínú ìdájọ́ tá àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀tá làǹbá fẹ́ ṣe láàrin bá ṣe fún wa so eléyìí náà túmọ̀ pé kí ni eléyìí náà túmọ̀ pé yẹn fẹ́ràn ànábì ni so bákan náà nínú àpẹẹrẹ òun náà ni azabu àná òun náà ni kéèyàn máa ti fẹ́ di ànábì káàdì kéèyàn fẹ́ràn ànábì nù ẹn kéèyàn tó kíni kéèyàn ó dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam kéèyàn ó fi ọmọlúwàbí rẹ̀ dìfẹ́ndì ànábì kó fi owó tó bá ní kó fi dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam kó fi tó bá ní gbogbo tó bá ní kó fi ẹ̀mí rẹ̀ kó fi dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam nínú àwọn apẹẹrẹ kéèyàn fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ẹ wá rí nínú kéèyàn wá ń dìfẹ́ndì ànábì àwọn kankan bẹ tó so bá ànábì sọ pé káwá dìfẹ́ndì wọn ẹ agbọ́dọ̀ dìfẹ́ndì àwọn náà lára pa dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀ ń kọ̀ lọ́mọ fúnṣà bí ànábì kó wá gbẹ́nu sí kó wá nígbà náà ẹ̀ ń gbẹ́sẹ̀ ṣé àbí ànábì jẹ́ bàbá rẹ̀ hmm. àti ìbá ti bàbá rẹ̀ ńkọ́ ẹ̀ tí ìbá ti bàbá yẹn ńkọ́ wọ́n ju bàbá yẹn gan lọ ẹ̀ láwọn sàbí ànábì téèyàn bá bú àwọn sàbí ànábì tún láti ní téèyàn téèyàn ṣe kíni kéèyàn ó díje láti ṣe ni láti dìfẹ́ǹdì àwọn sàbí ànábì pẹ̀lú ìmọ̀ téèyàn bá ní kọ́ra tó bá jẹ́ pé ibi tó fi wà ní ẹni tó yẹ pé ẹni tó ní agbára láti fọwọ́ gbáyà ó lè gbáyà mú ẹgbẹ́ so látara pé kíni látara pé yẹn ń dìfẹ́ǹdì àwọn tàbí ànábì ni torí pé ànábì sọ̀rọ̀ wà lọ́sẹ̀ là ń bẹ́ẹ̀ wá ti ká kọjá fún wa nínú hadith ànábì pé ànábì ti kìlọ̀ fún wa ànábì ní ẹ̀ gbọ́dọ̀ bú àwọn tàbí mi ànábì tó ní ẹ̀mọ́ bú àwọn tàbí mi kí ni tàbí ànábì wa ti tó fi wá bú wọn ìtumọ̀ ẹ̀ náà ni pé ogbó tó wà wù tó ti ànábì sọ fún yín ànábì ò sọ pé màsùmùn ànábì láwọn ah, ti kọjá kó omi pé kán ṣe ànábì ò sọ bẹ́ẹ̀ fún sòkè àwọn abáde ìgbé àtúnwá ahụ àwọn lérí ẹ̀bí ìjẹ̀bí àwọn lérí ìjẹ̀bí ẹ̀ ń bú ẹ̀ lérí ìjà tó tẹ̀ láàrin wọn àti àlù tí ò sojú ẹ̀ kò sojú ẹ̀ bá ọmọ tó tẹ̀ láàrin wọn wọ́n ló fún àwọn sàábì ànábì wọ́n láwọn sàábì mọ̀ búra wọn tí ò wá jára wọn tí wọ́n náà mọ̀ búra wọn ó dàgẹ́ bíi pé kí kéèyàn máa bú ìkan nínú àwọn orogún ìyá yìí káàmì máa bọ̀ wípé à èyí tó gbé ayé ìyá rẹ̀ níbi òda ni wọ́n ní àwọn náà ń búra pẹ̀lú ara wọn sẹ́gun owó òfin ọmọ yóò ní làkàyè à ń bọ̀ wí <laughs> ẹ ìwọ́n wá sọ pé ṣé báwọn náà máa ń búra wọn láàrin ara wọn ṣé báwọn náà máa ń lálàáfíà kí ló kọ́ láàrin wọn tó ẹ tó wà ní tó bá àwọn tàbí ànábì náà máa ń búra wọn ẹ wọn ní àbí àbí jẹ́ bàbá rẹ̀ ẹ̀ so gbogbo àwọn nǹkan báwọn ẹ̀ ọlọ́wọ́ bá dikẹ́ lọ́tọ́ àyàtọ̀ fún aláàlú Qur'an tó yẹ kó tá a bá rojú sí dáadáa èyí mọ̀ sí kíni èyí sì mọ̀ bẹ̀rù láti sọ̀rọ̀ jáde lẹ́nu èyí mọ̀ bẹ̀rù tí yóò bá ṣe nígbà tó ní ìṣègùn ọlọ́wọ́ bá dikẹ́ lá ẹ̀rí ọlọ́wọ́ bá dikẹ́ lá ní kàdá ní kàlẹ́ àwọn àbò ẹ̀ ọlọ́wọ́ bá dikẹ́ lá ní bí ọlọ́run ṣe rí nù àwọn ìlú mi ń bẹ ṣe pé àtàyè yìí náà wọ́n ti máa jìyà wọn wàlà àdáàbò àkérò tí akbar ìyá àti irú àwọn tó ń sọ báwọn lónìí nísìnyí ibo náà wà lónìí ibo náà wà lónìí ẹ ti mú wá sí gbọ́n tàbí ànábì tí sọ fún olóògùn kí wọ́n lè sọ òun lè ṣe kí òun lè ṣe gbọ́n lónìí òun wọ́n dà wọ́n dà lónìí ó ti ẹni tí ò lè rí ta mọ́lẹ́dẹ́ ó ti jẹun tó jẹ́ pé ó ti jẹun tó jẹ́ pé wọ́n ó ti jẹun tó jẹ́ pé wọ́n rẹ fi sẹ́ǹtì ẹ̀ láì kú láyé subhanallah tẹ̀lé pé ìsinmi tọ́lọ̀ fún ẹ̀kọ́ náà ló fún ìsinmi gẹ́gẹ́ pé sinmi ìbínú fẹ́dọ̀ tí a mọ̀ bẹ́ sí báyìí ọlọ́run wá sí kíni so bí ọlọ́run ti máa rínú àwọn tàbí àlẹ́bí ẹni pé dáàfà máa sọ fún wa pé ẹran àwọn ẹni ọlọ́run ẹ̀yìn sùmọ́ ìwọ nípa kéèyàn máa jẹ ẹran ànábì àwọn ẹni ọlọ́run àwọn tàbí ànábì oúnjẹ pọ́ìsì ni tí ò bá ti wọ́n nú nísì yóò wọ́n nú àbí tí yẹn bá túbá lókù so owó ilé náà ẹ̀kọ́ náà ni ó máa jẹ́ fún yàn kò sẹ́nìkan ti máa ẹwọ́ kí náà korúkọ rẹ̀ Hajjaj ibn Yusuf inú àwọn tó jẹ́ pé wọ́n fi àjẹ wọ́n fi àjẹ àwọn mùsùlùmí àwọn àbá wọ́n fi àjẹ wọn kí ló padà sẹ́sẹ́ kó tó jáde láyé wọ́n ní gómìnà ajá ni ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń ṣe nu ẹ̀yìn ọlọ́wọ́ àmọ́ ṣe kíni ọlọ́wọ́ àmọ́ bìjà àwọn ẹni rẹ̀ kódà bó pẹ́ mọ̀nà ájà rí wàlí ìyá ni ẹni tí bá ti ń gbógun ṣé tàlọ́ ni bọ́lọ̀ ń jagun tàlọ́ lè fèsì ọlọ́run bí ogun so bí èèyàn ti máa ṣe kíni bí èèyàn ti máa bá tiẹ̀ bí èèyàn ti máa kàánù tí èèyàn bá ti túbá kó níbi kíni kó níbi àkéèyàn máa fi ẹnu àtẹ so àwọn sàbí ànẹ́bì àwọn sàbí ànẹ́bì ká ti kíni àwọn sàbí ànẹ́bì agbọ́dọ̀ máa dìfẹ́ǹdì wọn ká dìfẹ́ǹdì wọn lọ́wọ́ àwọn ṣíà ká dìfẹ́ǹdì wọn lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń lóòrí àwọn ṣíà tí wọ́n láwọn fi ṣíà ẹ̀yìn tó ṣe pé àwọn náà gbọ́ àwọn tàbí agbọ́dọ̀ mọ dìfẹ́ǹdì àwọn tàbí ànẹ́bí nínú ọ̀nà táàbì ṣẹ́kínní táàbì dìfẹ́ǹdì ànẹ́bí òun náà ni àgbàbọ̀ àǹzà òjá ti hí ó máa ti mọ̀mìnì agbọ́dọ̀ mọ dìfẹ́ǹdì àwọn ìyàwó ànẹ́bí àwọn tán jẹ́ àwọn ìyá àwọn mọ̀mìnì pápá jùlọ wa ìyá Aisha radiyallahu anha ìyàwó Aisha inú àwọn tí wọ́n fàbùkù kàn ní láwọn tí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn àwọn ṣíà so agbọ́dọ̀ mọ dìfẹ́ǹdì ẹ̀ so inú àlọ́fà alimami Malik radiyallahu anhu imam Malik ni man saba Aba Bakr julid wọ́n ní ẹni tó bá bú Abubakar ẹ̀ tó jẹ́ tó jẹ́ sàrí àgbà àwọn akẹ́rẹ́ tó bá bu wọ́n ní jòlè wọ́n ti ẹ̀gbà fún yìí ìjìyà rẹ̀ ní pé kí ni ẹ̀sìn ńláńlá pọ̀mọ̀ sábà àìsà tàkùtì ẹ̀ tó wá bu àìsà ń tẹ̀ wọ́n pa ìdájọ́ ẹ̀sìn mọ́ malik àwọn máa wò pé à ṣé àwọn àìsà tó máa lọ́lá ju àbúbákiri lọ́ni ẹ̀ mọ́ malik wọ́n ní kí ìlànà wọ́n á sọ fún mọ́ malik kí àtúbọ̀lẹ̀ sí ìdájọ́ kọ́ọ̀dà máa ń ha ọ̀pọ̀lọpọ̀ àlùkùrán ẹni tó bá tún fi lé Aisha ní òkò zina tó fi bú pé oníranù ni lẹ́yìn ìgbà tí àlùkùrán ti kíni tó ti fọ́ ọmọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o irú ẹni bá ń ti kíni ọ̀pọ̀lọpọ̀ àlùkùrán ó fi ta ko kùrán ó fi pe kùrán yẹn rọ ìdí pípa rẹ̀ ni ó fi pe kùrán yẹn rọ so imam maliki a wọn ṣe ìdájọ́ yìí afáwa ibn kathir aleyhi rahmatullah ni wọ́n kọ́ tí ò rí ẹnìkan kálẹ̀ ala anamọ̀ nsábàá tí ẹni tó bá bú ìyàwó Aisha bada hadha alẹ́ni ìdàkàrà òun fi hadhihi àyà lẹ́yìn tọ́lọ̀ ọba àdìkẹ́ láti sàlẹ̀ inú àyà yìí tí tọ́lọ̀ ọba ló sàlàyé fún ààrẹ kéré bọ́nà ànábì o táwọn aṣọ nígbà náà ìsinadù rẹ̀ tọ́rí bùnì kíní kan gẹ̀rí bùnì ọlọ́run tó ló sọ fún ààrẹ o láti inú so nínú ọ̀nà táàbì máa inú àwọn táàbì máa pàṣẹ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni azabu an sunnatihi agbọ́dọ̀ máa dìfẹ́ǹdì súnà ànábì sallallahu alayhi wa sallam ká máa dìfẹ́ǹdì súnà ànábì ẹ̀ẹ́n á máa dìfẹ́ǹdì nígbà táwọn yẹn bá fẹ́ máa fi tí fi ara súnà tẹ́lẹ̀ bá fi kan súnà ànábì á máa sàlàyé tí àlẹ́yìn ti súnà o níta ànábì fi kọ́ níta ànábì wí ni o nínú àwọn so tá rí ẹni tó jẹ́ pé kò ní fẹ́ẹ́ súnà ànábì sallallahu alayhi wa ó sì mọ̀ nípa rẹ̀ ó sì rí pé wọ́n ń lálàá wọ́n fojú súnà ànábì àti wọ́n ń jẹ ìyẹ́ rẹ̀ tó wá dákẹ́ káwòrú ẹni bẹ́ẹ̀ ìjó ní sàrẹ́ bí lóòótọ́ gan ṣùgbọ́n tẹ̀ ń bá sàrẹ́ bí lóòótọ́ ìlànà ẹni tá a fẹ́ràn káwà tó kó parẹ́ ni ẹ̀yìn ti bá àgbẹ̀ kó máa ti kíni àgbẹ̀ kó máa bẹ́ẹ̀ ni so nígbẹ̀yìn nínú àwọn nǹkan yẹn òun náà ní kíni òun náà ní nashru sunnatihi sallallahu alaihi wasallam òun náà ní ká máa tan súnà ànábì ká nínú àwọn ọ̀nà tí yóò mọ̀ kéèyàn fẹ́ràn ànábì ni so èèyàn máa wá ń súnà ànábì ká lóríṣiríṣi ọ̀nà èèyàn máa ń ká pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àwọn àṣàlàyé ẹ̀ kọ́lá èèyàn máa ń ká pẹ̀lú iṣẹ́ ẹ̀yìn nínú àwọn ọ̀nà tí fi tan súnà ànábì ká rẹ̀ sọlá pẹ̀lú ẹni tì ẹ wà ní gádùn ẹ wà níbi kan àyàn wá jẹ wọn jẹun wọ́n wá fẹ́ mú mi wọ́n á gbé báyìí wọ́n á bẹ̀rẹ̀ wọ́n á mú kan wọ́n pé à èsì ìsìtẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ̀rọ yín ni àtẹ̀sẹ̀ ẹ̀rọ mi wọ̀ ẹ̀yẹ súnà ṣe kẹ́ni kan wá bí ọkọ àyẹ̀ nǹkan yìí ò sí ò sí dínkù díẹ̀ ó ti kọjú ó wà sọ̀rọ̀ pé súnà ànábì ni òun ò kẹ́kọ̀ọ́ látara rẹ̀ èèyàn fi ń tan súnà ànábì kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà nígbà tí múra ọkùnrin tí sòkòtò ló má di kókó tẹ̀ inú sáà sọ̀rọ̀ àwọn ọ̀sán súnà ló gbé wá o àmọ́ ọ̀ràn yẹn déyìn ojìyà déyìn bá ṣe o súnà ló gbé irun bàbá àbí kò sí irun bàbá àlùkùránì ẹ àmọ́ bẹ́ẹ̀ náà àlùkùránì pé ìjọba ti yóò rí lára rẹ̀ so ó kò bèbí súnà ní sọlá àlùsọ látàrí pé àwọn yóò rí ìmúra rẹ̀ gẹ́gẹ́ náà ni obìnrin obìnrin wọ jìlìbáàlù ẹ̀yìn yóò gbé ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ kò ní gbé hàn gbogbo àwọn ọ̀nà yìí ọ̀nà tí yàrá ti kíni tí a máa fi pèpè sí súnà ànábì sallallahu alaihi wasallam òun náà lélẹ́yìn ẹ̀yìn pé ànábì sallallahu alaihi wasallam ànábì sọ nínú àdìsí rẹ̀ kan ànábì ní balùwẹ̀ àní wàlàwù àyà ànábì ní ẹ máa jíṣẹ́ nípa ìní ànábì sallallahu alaihi wasallam kọ́dà bó ṣe àyà bó ṣe àyà kan sòkè ṣe ewé léyìí kí ṣe ló dáwọn tẹ̀lé so tẹ̀blíg ìnà táwọn tẹ̀blíg yéré kìí ṣe pé ọ̀nà táwọn ìgbà ní ká jíṣẹ́ o so àwọn tó bá ní mà oní ọ̀rọ̀ nítorí láàrọ̀ sọ́ra ní káwọn kíni ká máa jíṣẹ́ èyí tó gbé ẹ̀ náà wàá jáde àbí kó jẹ́ pé ìrìn lásán hàn kà fún bàdà pé ọkàn àárín lásán òdì ní ọ̀sán sí so wúrà àwọn ẹ̀ kò sí so ọ̀yà ẹlọ sí ẹlọ kan ìsìlámù kan ní báyìí àwọn mímọ ẹ̀yìn báyìí ẹlọ bí báyìí gbogbo yẹn tí wọn bá gbé dìde kó lọ jíṣẹ́ ọlọ́run ẹ̀rì kẹ́ tó ní mímọ yìí kéde tó ń kárí pé ẹni tí ò kéwú ẹni tí ń ṣe káfíńtà ẹni tí ń ṣe bíríkìlíà gbogbo ẹ ó wà pàṣẹ́tì ẹ wà ní kó pàṣẹ́tì pé á ah, jáde òun hmm, jáde òun tó wá ti jáde òun ẹ̀yin náà try four days tó wá tó four days ẹ̀yin náà try forty days ẹ̀yin yóò wá tutẹ́ lẹ̀ yóò fi ìyàwó lẹ̀ yóò fọmọ́ lẹ̀ àwọn yóò mọ̀ wá sí kí àwọn yóò mọ̀ ara rẹ̀ àwọn yóò mọ̀ ara rẹ̀ wọ́n máa fún yín ní àwọn ọ̀rọ̀ kan wọ́n máa fún yín ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ẹ̀yin náà máa wọ pé ẹ ìmánì yóò máa ṣe kíni ìmánì yóò máa gbé lókèdè lókèdè pé à ẹnìkan yẹn nígbà a ní kó lọ jáde tí ò lọ jáde ẹjẹ mọ́ báwọn yẹn ti lọ jáde báyìí mo ti ń lọ mo ti ń kó àyàn lè fi kó mi forty days tí ò lọ òun náà ló padà lòdì sẹ́yìn tó padà tó sílẹ̀ <laughs> so ìdá táwọn sọ̀rọ̀ nípa bálẹ̀gò àní wọlé àyà òun náà ní pé nǹkan àti jíjẹ́ pẹ̀lú àtúntà ní sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lá ìmọ̀ ni o tó tó yorùbá tó sọ́ra tó bá fi lè sọ nǹkan tí jíjẹ́ pà nábì tí ò sí máa ń bẹ́ẹ̀ àǹkà ọ̀ràn ní ìtúnú ọ̀ràn ni so ní ìmọ̀ nípa àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lá kò fi ṣe tí ìbá rẹ jíjẹ́ pà nábì sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lá ó wàá bẹ̀rẹ̀ bá nábì ṣe bẹ̀rẹ̀ fẹ́ ni ó máa sọ nípa tàwíìd nípa tàwíìd àwọn nǹkan tó jẹ́ bọ ẹ̀jìnà sí tẹ̀blígì ẹ tẹ̀blígì òní kẹ́ máa ṣe nǹkan tí ò bẹ́ sínú yóò máa fi dákẹ́ ni yóò dákẹ́ ni kásá jáde ìka sọ fún fídíò ní ìka sọ fún fídíò ní ó ní nǹkan tí ń ṣe nǹkan tó wá jẹ ẹbọ kí nǹkan tó ti mú yà ń pè ń sàlàyé fún ṣe sẹ́ni wà ní ìsìn <laughs> eh so anabi sallallahu alaihi wasallam dáhùn níbi bẹ̀rẹ̀ dáwà níbi bẹ̀rẹ̀ dáwà náà ní tawhid ẹ̀bọ̀ ẹ̀bọ̀ lákòókò wájú ti kásẹ̀ ilé náà kátó máa sára ibà àdínsá lọ aláfàmì yẹn ní ṣe ń kírun bí yẹn ṣe ń ṣe ẹ̀ máa ṣe dáadáa bí yẹn bá ṣe dáadáa ju nǹkan mi lọ tó kírun ju awọ lọ tó sàlọ̀ alájú nǹkan mi lọ tó bá ṣe ẹbọ gbogbo pápátá òwúlò kò sí lákọọ́lẹ̀ so nínú àwọn ọ̀nà tí òkè nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam mi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì náà tún sọ náà lọ́nkẹ́ pé pẹ̀lú ìbálẹ̀ fi ṣáhìn ànábì náà àwọn tí máa ń bẹ̀ ń bẹ̀ lónìí tí ń sàlàyé ọ̀rọ̀ fún yóò wọ́n lọ fún àwọn tí ò sí ń bẹ̀ wọ́n fún wọn ní èrò so àlẹ́ yìí ọ̀nì sókè nínú àwọn ọ̀nà àwọn àpẹẹrẹ ẹ̀yìn táàbì máa rí lára àwọn ẹ̀fẹ́ ẹnìyẹn tó fẹ́ràn ọlọ́wọ́n bá àdìgbọ́lá ni ètò fẹ́ràn àlẹ́ ìsọ̀lá wà lọ́sọ́lá abẹ́lọ́wọ́n bá àdìgbọ́lá kó sàkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà wọn ni tí fẹ́ràn ọlọ́wọ́n bá àdìgbọ́lá tó fẹ́ràn àlẹ́ ìsọ̀lá wà lọ́sọ́lá àbẹ̀lọ́ ọba àdìkẹ́lá gbogbo iṣẹ́ tí a máa ṣe tí ó sún ní máa ìfẹ́ ọlọ́run ọba àdìkẹ́lá àti fẹ́ ànábì sallallahu alaihi wasallam kí ọlọ́run kọ́ máa ń sára ṣe ní ìrọ̀rùn fún wa náà wọ́n lè bẹ́ẹ̀rẹ̀ kọ́ ọ̀kadà àlẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم جزاكم الله خير